الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله وعن أبي سعيد سمرة بن جندب رضي الله عنه قال قد قمت على عهد رسول الله صلى الله عليه وآله وسلم غلاما فكنت أحفظ عنه فما يمنع فما يمنعني من القول إلا أن هاهنا رجال هم أسن مني متفق عليه وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما أكرم شاب شيخا لسنه إلا قير الله له من يكرمه عند سنه رواه الترمذي وقال حديث غريب باب زيارة أهل الخير ومجالستهم وصحبتهم ومحبتهم وطلب زيارتهم والدعاء منهم وزيارة المواضع الفاضلة قال الله تعالى وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا إلى قوله تعالى قال له يا موسى قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا قال تعالى واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه حديث علاقة قولون هنا اسم بلابه sísàpọ́nlé ẹni tó bá ju ni lọ àti fífi ọlá fún ẹni tí ọlọ́run ọba tó gbọ́lá fún láàrin àwọn èèyàn eléyìí wá látọ̀dọ̀ bàbá Sa'id Samura ibn Jundub radiyallahu anhu oni laqad kuntu ala ahdi rasulillahi sallallahu alayhi wa sallam ghulaman olùdájú pé lójú ayé ànábì sallallahu alaihi wasallam ọ̀dọ́ ni mo jẹ́ mi ń ṣe ẹni tí ọ̀ máa ti ń lọ mi ń sì sẹ́ni tí wọ́n máa fún nírò nítorí ṣẹlẹ̀ níbi tí mo jókòó sí nítorí pé mo bá kéré gbogbo ní ti ń ṣẹlẹ̀ níwájú anabi sallallahu alaihi wasallam òní mò ń rí tí mò ń sì máa ń ti ń ṣẹlẹ̀ fàkóńtò àfọwọ́ àmì mo sì jẹ́ni tó ṣe pé láti ìgbà yẹn wọ́n máa ń há àwọn ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam àti sí anabi sallallahu alaihi wa sallam eléyìí tó fi hàn wá pé gẹ́gẹ́ bó ti ṣe sọ kì í sọ ọmọ kékeré láyé anabi sallallahu alaihi wasallam ni falam yamna'uni min al-qawli lónìí táwọn ń sọ̀rọ̀ táwọn ẹbí ti kú àwọn mùsùlùmí à ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ à ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa ẹni tó bá mọ̀ ń pa rẹ̀ kó sọ ẹni tó bá mọ̀ ń pa rẹ̀ àìkò máa dá sọ̀rọ̀ tẹ̀ ń sọ. So àìkò máa sọ sí ní tẹ̀ ń wí kò túmọ̀ sí pé màá tí mo sọ kò sì túmọ̀ sí pé màá tí mo lè sọ èmi sì sọ pé mi sọ lódò torí bẹ́ẹ̀ bá gbàgbé mo ní látàrí ànábì sallallahu alaihi wasallam ni mo ti jẹ́ ọ̀dọ́ bẹ́ẹ̀ sì ni mo jẹ́ pé mo ti ń há níta ànábì ń sọ lọ́rọ̀ mo sì ń sọ ní ti ń hù níwà látàrí ìgbà yẹn. ṣùgbọ́n kí ló kọ dínà kí n lè sọ sí ní tẹ́ ń bá ń sọ lónìí kí ló mú mi má máa sọ ní tẹ́ ń bá ń sọ. illa anna hahuna rijalan hum asannu minni nítorí dí mi lọ́nà ni pé àwọn èèyàn ń ń bì tẹ́kun á jù mí lọ nínú òfin mi láǹfààní àti máa dá sí ní tẹ́ ń sọ mi ò jẹ́ kémi náà ní gbólóhùn pẹ̀lú àwọn gbólóhùn tẹ̀ ń gbé kalẹ̀ ẹ wo bí àwọn sàhábà ní wọn ti ṣe jẹ́ ẹni tó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó ga ìbọ̀wọ̀ fágbà ìfọláfẹ́ni tọ́lọ̀ ń fọlá fún wọn ìsáláfojú di tí wọn máa fojú sáátà àwọn èèyàn tí wọn máa rí nà wọn ní wọn sọ pé kí ló fi ju ta ni lọ lẹ́yìn náà ṣebí sọ̀hábí lẹ́yìn sọ̀hábí lèmi náà ilẹ̀ nìkan fẹ́ sọ fún àwọn èsì bẹ́ẹ̀ ó ní tó kọ dínà kémi náà lè máa sọ sọ̀rọ̀ tẹ̀ máa ń sọ kò ju pàrọ̀ tó dàgbà jù mí lọ ń bẹ́ ń kalẹ̀ lọ ètò túmọ̀ sí pé gẹ́gẹ́ bá a ti ṣe rí inú àdéhìí kan inú àdéhìí tó ti síwájú náà àwọn sọ̀hábà fẹ́ bá nàbì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ọjọ́ orí wọn sì yàtọ̀ síra wọn ẹnìkan dàgbà ẹnìkan pọwọlé ẹnìkan kéré sáwọn méjèèjì ẹni tó á kéré òun á ń bẹ tó fẹ́ sọ̀rọ̀ níbi táwọn tó dàgbà jùlọ wà anabi sallallahu alaihi wasallam ni kabbir kabbir agbaniẹjẹ sọ̀rọ̀ àwọn agbaniẹ fọ̀rọ̀ lẹfọ sọ ẹ̀kọ́ yìí àwọn sọ ààbọ̀ wọn máa gbọ́ ẹ̀kọ́ tí wọ́n ń gbọ́ lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam lágbọ́gbọ́n sí wọ́n ń gbọ́ wọ́n mú un lónìí wọn máa lọ kó pamọ́ títí dìgbà kan màtánàbí sọlọ lọ́wọ́ là ń sọ pé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ níbi tí ẹ̀yin méjì mẹ́ta tẹ́ ẹ bá wà tí gbogbo yín sì ẹni tó ní sọ nípa ẹ dàgbà ní sọ. àwọn ń lò fi ń ló fi jẹ́ pé kò sí ọ̀nà tẹ́nìkan ti ń kẹ́kọ̀ọ́ lónìí tó fẹ́ fira rẹ̀ wé àwọn sàhábà nàbì sallallahu alaihi wasallam nítorí pé àwọn àsìkò tó máa ń kẹ́kọ̀ọ́ sí wọ́n yẹn gba kéwú tí ó wọ̀ wọ́n lọ́rùn kéwú tágbára wọn kà ni wọ́n máa gbà wọ́n náà máa tọrọ kí wọ́n fáwọn bí ara márùn péré wọ́n bá gbà fún wọn wọ́n kọ́ màá ké wọ́n tún wá kọ́ ìtumọ̀ rẹ̀ yóò wá jẹ́ pé ní tí wọ́n kọ́ máa ké tán ti mà túmọ̀ rẹ̀ yẹn wọ́n tún máa lò ó fi ṣèwà àwùlẹ̀ kan náà torí ẹ̀ lọ́kàn ni wọ́n sọ pé fata'allamna al-ilma wal-amala ma'an àti màá ti ká fi ṣèwà àwùlà wa kọ́ papọ̀ lẹ́yìn ìgbéra rẹ sórí òṣùwọ̀n ọ̀pọ̀lọpọ̀ ilé ṣe pé kí ni wọ́n ń kọ́ ọ kí ni wọ́n ń jókòó tẹ́tí gbọ́n gbogbo gbà kí sì ní hù níwà ẹ̀rí kéye ọ̀jọ́ bàbá ni gbogbo ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n rìn kọ́lá ẹ̀ máa sọ pé ìwọ ló hùwà báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ jiyàn ńgbà táwọn bá mọ ìhà tọ́pọ̀lọpọ̀ kọsẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ sẹ́lómi nǹkan ń gbọ́ ni èsì pọ́ fẹ́ lò ẹlòmíì dájọ́ ni kò tí ì tó lò ní wí tó ń tara rẹ̀ dànù sísàlẹ̀ kan máa ṣẹlẹ̀ nìsín tó bá gbọ́ ìwà tẹ́lómi ń hù á ẹ̀rọ ọlọ́sí bàyàn á ṣẹ̀ṣẹ̀ máa gbọ́ à ń dẹ́sùn àwọn èèyàn lórí pé owó gbóhùn àti ẹ̀pọ̀ ìbànújẹ́ ni wọ́n bá kò ń bẹ̀. àwọn ọmọ afẹjọ́ rẹ̀ sùn gbẹ́tọ̀ àwọn ọmọ yìí náà ni o. àmọ́ àwa báwò ṣé máa wá dánilẹ́kọ̀ọ́ owó dà wá pọ̀ pẹ̀lú ẹ̀ láì báyìí ni ẹ̀mọ ẹni tí wọ́n kọ́ aláìsàláì lórí irọ́ ẹ̀mọ yìí ẹni tí gbá màá nà sí lọ́tọ́ yìí ẹni tó tọrọ ó ti ń ṣépè ẹ̀mọ yìí ẹni tó ṣe yí pé wọ́n ń bẹ̀ kọ́ kó yááfẹ́ ìyàwó rẹ̀ tọ́sẹ̀ torí pa ṣìṣe mu dayọ̀ sọ́bẹ̀ ó rò pé ó rò pé àbí ó da ṣúgà sọ́bẹ̀ ó rò yí pé iyọ̀ ló ń fẹ́ bù ọmọ pé ṣúgà tí wọ́n lọ ni àyìntà á lọ kọjá ṣìṣe gbogbo ara lé gbogbo ara àdúgbò gbogbo àwọn ẹni tí wọ́n mọ̀ bá bàbá ara àlè bá sọ̀rọ̀ kọ́kọ́kọ́ àwọn ọmọ pé tẹ́lẹ̀ ní ojú àná wọn fi ń wọ̀ àwọn wá wá wọn fẹsẹ̀ lẹ́sẹ̀ wọn dọ́dọ̀ rẹ̀ pé lọ́kọ́já yá sí ìyàwó rẹ̀ ń hmm, àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí ní ọ̀dà ṣúgà sínú ọbẹ̀ wọn ń bẹ̀ bàtà ń bẹ̀ wọn àdójúkọ ìyàwó náà pé nígbà tó kú wọn náà ọ̀lẹ́sọ̀rọ̀ gbèjà ṣúgà yẹn jẹyọ bí ó fi ń da ṣúgà sínú ọbẹ̀ ọkọ̀ rẹ̀ fẹ́ tiẹ̀ ní sùúrù ó sì wá gbọ́ tá karimọ́ ńlá pa wá kéèyàn. ẹ ti máa pé mo ní sùúrù ibi tí wàá bọ̀rọ̀ tó o tó bá bàbá o tó tó tó o ń kọ́lẹ̀ subhanallah ẹ dákun ṣé tí wọ́n bá dá yẹn láàrin ó túmọ̀ sí kókó hùwà wèrè ni kò túmọ̀ sí ẹ kọ́ ọ mọ̀ pé ọlọ́run lọ́dọ̀ láàrin wọ́n òun náà ti rẹ̀ ó ti dá ó rí àyípadà tó yẹ pé ìwọ náà lérò nínú ìṣesí àtiwá rẹ̀ wọ́n á ní rárá nítorí ẹ̀sìn mú kí gbogbo wọn sọ pé mo jàre o ọ̀rọ̀ wọn ló ń kọ́ lẹ̀ ẹ̀yin máa ń yẹ ewé ẹ̀ta ti rí ẹ̀yin máa ń yẹ kọ́nà nìkan tí wọ́n á dánrú ẹ̀wọ̀n wá ju wá mọ̀ ìwọ náà ìwọ náà sọ ọ ṣebí àwọn olè lè wọ́n ní bẹ́ẹ̀ ni ṣebí oníkàpá lórí ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni kọ́lá abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin bí ọlọ́dẹ orí ẹnjọ́ pé bìlísì rọ̀jìm kọlù ókè kí á lọ fà ní à ń lọ dánilẹ́kọ̀ọ́ à ń lọ dánilẹ́kọ̀ọ́ kí ló ń rí kọ́ mẹ́ irọ́ lásán tẹ́lẹ̀ lómìn náà àkàràmọ̀kọ́mọ̀lá òun kẹ́kọ̀ọ́ ń wá dánilẹ́kọ̀ọ́ ń wá dánilẹ́kọ̀ọ́ ó sì ń sọ̀kadà bí ṣe ń gbé àwọn obìnrin nu gbogbo wọn kàn máa gan mọ́ lẹ́yìn wọ́n máa gama lẹ́yìn tó bá kọjá gba ọ̀dọ̀ ẹni tó ń sọ máa pàdé ìdánilẹ́kọ̀ọ́ lọ́kọ̀ gbójúsọ̀ ni à gbójúsọ̀ ń fọlọ̀ náà mo rò pé gbójúsọ̀ ń fọlọ̀ náà kó sí ọmú kó sí ọmú fún pọ́ọ̀lù pé pọ́ọ̀lù ló gbé yà ó èyí ṣe abdulhamid ìdáná pé àwọn èsì yẹn amú lọ́dọ̀ ọ̀lọ́ èsì yẹn amú lọ́dọ̀ ọ̀lọ́ ok kí wọ́n náà fà á ní pé àkẹ́kọ̀ọ́ kí láǹfààní àlè má wà nígbà tó jẹ́ pé táwa ń kọ́ àwo òló àwa kàn ń dá jọ́dọ́jọ́ kú ni ó lè bá àdìbá lẹ́jọ́ fún wa ń gbà bá dénú sàárè sẹ́yìn ọmọ kó léwu ó léwu bàjẹ́ nítorí pé ẹni tí ò lérò pé òun ó ló máa ń kú o kókókó lárò ń lè à yóò kú dín títí ọlọ torí kọ́ jọ́ ọjọ́ là ń retí tá a fi ti lọ. ó kè tí mo bá wá ti wá mọ̀ pé kíní ìdá kíní yọ̀ ọ̀dà kò sí nǹkan kan tó yẹ mí bíi kí n máa ṣe tó dáa kí n sí ètò ọ̀dà torí ní túmọ̀ sí pọ́lọ̀ ń sànù mi mí náà wá ara mi. nítorí pé tí mo bá ń gbọ́ pé èyí dáa tí mo kùnà láti ṣe èyí ọ̀dà mo kùnà láti sí kí láǹfààní Karimu kó gbogbo ń tọ́ ń kọ́ nímọ̀ yìí tọ́ ń gbọ́ nímọ̀ yìí kọ́dà kó ṣe pé wò lè dáka ọ̀ má bí wọ́n ti ń sọ̀rọ̀ bó wọ́n ti ń mú wa ṣùgbọ́n òwe tó ti gbọ́ nínú kọ́ jẹ́ àwíjàre fún ọjọ́ gbẹ̀ndàlù kìyàmà àbí kó dìbò alẹ́ jọ fún ẹni kálukú wa kó bira rẹ̀ léèrè so a lè jẹ́ sàhábì wàlàkín ó rọrùn ká sìn wọn jẹ ó rọrùn ká kọ́ sí wọn gẹ́gẹ́ bíi àwọn olùmọ̀ ti ṣe sọ alimami shafi'i rahimahullah ó ní fatashabbahu illam takunu mithlahum inna tashabbuha birrijali falahu ẹ máa kọ́ sí wọn kódà kó ṣe pé ẹ̀ lè dàbí wọn lórí ká máa kọ́ àwọn ẹni tó ti déèyàn kí máa padà adékèyàn náà sórí rẹ̀ kó jèrè rẹ̀ já gbìyànjú jọ máa ká máa rántí pé bá a ti ṣe wà láyé yìí ọlọ́run sì fẹ́ràn wa di pípé ká tún gbọ́ dáadáa ká lè tẹ̀lé ni táǹbá wa ń gbọ́ táǹ tẹ̀lé àpò oríire níjọ́ tí yorùbá fi lé lọ́kú pínrín àbámà rẹ̀ ò ní pọ̀ àbámà gbọ́ mi ń tẹ̀lé àbámà rẹ̀ yóò rí gbọ́rọ́gbọ́rọ́ lẹ́yìn náà nínú ẹ̀kọ́ tá a tún rí kọ́nù àdéṣe òun náà ní kí àwọn ọmọdé wa kéékèèké tí wọ́n bá ní fún ọbẹ̀ máa ọmọ gbọ́dọ̀ bẹ lábẹ́jù tọmọ bá ti bẹ lábẹ́jù ẹ rí i pé yọ da ó dùn débì kan aburú náà padà gbẹ̀yìn rẹ̀ tọmọ bá ti bẹ lábẹ́jù yọ da yóò dùn débì kan aburú náà padà gbẹ̀yìn rẹ̀ torí ẹ̀ kọ́mọ ọjọ́ ẹni tó ṣe pé kọ̀bẹ́ lábẹ́jù ńlọ da kọ́mọ ó sì tún máa gbọ́ọ̀ ọ̀dẹnulẹ̀ bí orí ẹran bí o kọ̀ ọ̀lú kan bẹ̀ rárá. so lọ́jọ́ yìí pé kọ̀gọ̀ kò sì bẹ́ lábẹ́jù tó náà lọ́dà ẹ̀rí pé sọ abẹ́yìn sọ pé nínú àmì àìgọ̀ òun náà ní pé mí sọmọdé lójú ayé Ànábì sallallahu alaihi ọgọ́rọ̀ nǹkan mo sì ti há sórí nínú ọ̀rọ̀ àti sí Ànábì sallallahu alaihi sí pé ṣùgbọ́n kọ̀ bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ kú bẹ́ẹ̀ ìdí nu tó fi sọ pé nǹkan kan kọ́ ló ń tì mí lọ́nà láti máa dá sí ní tẹ̀ ń sọ lọ́rọ̀ bí màá mí ń kalẹ̀ àìbẹ́ lábẹ́ jù ṣẹjá ọmọ fura ó dáa púpọ̀ pé kéèyàn sọ̀rọ̀ bá ti ń sọ̀rọ̀ dáa kéèyàn fi ọ̀rọ̀ sílẹ̀ nígbà tó ń bá ń ń pàtàkì ẹni tó dàgbà ọ lọ èyí tó wọ́pọ̀ jù òun náà ni pé òun ní làákàyè àtòyé tó lè fi gbé ọ̀rọ̀ ń kalẹ̀ ju bí wọ́n ṣe lè gbé kalẹ̀ lọ ó sì ní ọgbọ́n lórí tó fi lè taarọ ọ̀rọ̀ rẹ̀ mú yírí ń tẹ́ ẹ fẹ́ rí ń dáadáa èyí tó ṣe pé wọ́n lè má gbọ́n tó bẹ́ẹ̀ tòun àwọn akọ pé gbogbo èèyàn náà ni ọkàn máa sọ̀rọ̀ gbogbo èèyàn náà máa sọ̀rọ̀ yọ ọbẹ̀ nù ẹ̀yìn tẹ́ ẹ lẹ́ǹjọ́ ń wá nǹkan o àwọn mọ̀ pé àti ẹ̀gbọ́n lágbádá kọkọ sọ̀rọ̀ tàmẹ̀dòdó làwọn gbọ́n ìwọ wà lágbo eléyìí àti ẹ̀ tí ń rò pa fún wọn náà fún wọn mọ́ eléyìí túmọ̀ sí pé kìí ṣe gbogbo ẹni tọ́lọ́run bá sọ tọ́mọ̀rọ̀ sọ náà ni wọ́n fẹ́ máa bẹ́ wájú gbogbo ìgbà pọ̀ ń fẹ́ sọ̀rọ̀ bá gbìyànjú rẹ sọ fún un fọ̀rọ̀ lẹ̀ lágbájá lọ lẹ́tọ̀ọ́ sọ̀rọ̀ nbí kéṣe wọn. sẹ́mi pé wọ́n ní gbogbo àyè tá a bá wà láyé ńlọ níwọ̀ ọ̀rọ̀ tó yẹ ká sọ mbẹ̀ lèkólè màkàmì màkàl lèkólè màkàmì màkàl wọ̀lẹ̀kólè màkàl rìjàl gbogbo ààyè tó ti wá lọ́rọ̀ tó yẹ òun ni ló nírú ẹni tó sì yẹ kó máa sọ. nítorí gbogbo wa náà láì pé ẹ mọ ọmọ tó yẹ ká sọ àpọ̀ ọmọ àmàlágbádá ni ó sọ̀rọ̀ eléyìí pàtàkì pé ká máa sọ pàtàkì pé ká kọ́lá kó ṣe pé láàrin ìwọ àti àwọn ọmọ ìyá rẹ àti bàbá tó bí yìnyín yọ jẹ́ pé bọ̀dá yín tó dàgbà àǹtí yín tó dàgbà jù àwọn ni kí ẹ jẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ èsì kí wọ́n yọ o ni kí wọ́n sọ̀rọ̀ rárá tí ọ̀rọ̀ tiẹ̀ lẹ́dìgbà tán bá tó sọ pé wọ́n lọ sọ̀rọ̀ náà àyè náà wọ́n lọ sọ̀rọ̀ á wọ́n ti sùpẹ́ kí wọ́n kó ẹnu ń tó ni wọ́n náà bá sọ̀rọ̀ ọlọ́run á lè padà di ẹni agbéga tó ń ti pé kọ́ dàgbà tó ara yòókù ṣùgbọ́n fún ara yòókù lọ. torí pé ọ̀rọ̀ ọjọ́ kan náà lọ sọ tí wọ́n fi rí i pé ah ọmọ yìí gbọ́n pọ̀ òye àti làákà ń bẹ lórí ẹ̀ gbogbo wọn bá dìjọ sọ pé tí ọ̀rọ̀ bá ti jẹ́ sísọ nínú fámìlì yìí tí lọ́gbàjá bá ń bẹ ń kalẹ̀ òní ẹjọ́ máa sọ sọ̀rọ̀ kọ́ yàtọ̀ sí pé wọ́n lọ bẹ́ wájú lọ́wọ́ sọ pé ẹ̀yin tẹ́ ẹ̀gbọ́n ẹ̀yin tẹ́ ẹ lọ sùkúlù sùkúlù tẹ́ ẹ lọ náà gan ẹgbẹ́ padà lé yín ni à kò ìwọ bàbá sùkúlù ó rí bọ́ ọgọ́ ní abọ́ ọgbọ́n yóò jẹ́ páwọn náà fọ̀rọ̀ sí ọ kó tó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí hadith abdullahi bin abbas radiyallahu anhu taari nínú ìdánilẹ́kọ̀ọ́ àtó síwájú gbogbo àwọn sábà tó dàgbà tí wọ́n lọ́jọ́ lórí dáadáa tí wọ́n lóye lórí tí àwọn sì pọ̀ àwọn ni amúgbálẹ́gbẹ̀ẹ́ alánilọ́yẹ̀ fún ṣùgbọ́n umar bin al-khattab radiyallahu anhu ọfà abdullahi bin abbas radiyallahu anhuma tó ń ti bí bàbá yìí ti ṣe kéré tó ń gbà náà ọfà láàrin àwọn àgbàlagbà. ṣùgbọ́n ibùn abbas ó ní àìmọye ọ̀rọ̀ náà máa ń sọ tí mo sì mọ nítorí ẹ kí n sọ tí ì ní sọ. nítorí pé àwọn ọ̀rọ̀ bàbá rẹ̀ àwọn ẹni tó tún ju bàbá rẹ̀ lọ́wọ́ ń bẹ́ńbẹ́ kò ní sọ̀rọ̀ ó gbà tó ń bá tó ní kí ni wọ́n náà rí sí tóbi di pé wọ́n bi léèrè ìbéèrè tí gbogbo àwọn àgbàlagbà tí wọ́n mọ̀ dáhùn rẹ̀ tọ́lọ̀ wọn á fún ní ìdáhùn rẹ̀ tó fún wí níjọ́ ní nǹkan fúyọ́ lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ pé ah, ọmọ yìí kàn kéré lọ́jọ́ orí ni eléyìí pàtàkì jàmá Samura ibn Jundub radiyallahu anhu ó ní torí kan tó dàgbà jù mí lọ ń bẹ́ ń kalẹ̀ ní ìsẹ́ máa dá sọ̀rọ̀ mímí ṣe dundun mi ṣàgọ̀ o ẹ̀dá kùtà àti ẹ̀dá gọ̀gánu gbogbo sàhábà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò sí kò sẹ́nìkan tọ́jà gọ̀nù wọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn sàhábà yẹn yẹn kán ìyẹn ọ̀wọ́ agbọ́bi tó tóbi púpọ̀ púpọ̀ láyé tó sì di àtùpà fún gbogbo wọn. gẹ́gẹ́ Abdullahi bin Mas'ud

àwọn kò sàdédé rí ìtàn kan nítorí pé àwọn èèyàn náà fẹ́ kọ́ ni láyé ẹ̀sìn èèyàn mélòó lọ́ fẹ́ kọ́ mọ̀ irọ́ lásán owó làwọn èèyàn wà owó burúkú yóò tún owó owó burúkú wá nìkan kàá ni mí n fẹ́ kí owó tí dẹ́rù wá lọ sóògùn owó owó làwọn torí ẹ̀ ló ṣe jẹ́ pé èèyàn mélòó gan-an ló múra lè wá wọlé pé pé ìmọ̀ akin ìmọ̀ ó ti tó pé kákan mọ sọ láti ṣe fa láti mọ sọ láti ṣe inna Allaha ghafurur rahim àbí ẹ̀rí kan mẹ́ sọ̀rọ̀ ní kálukú ọ̀rọ̀ ti kọ́ ẹ̀rọ kan ó sì lọ débi là pẹ́kutu sọ̀rọ̀ àti gun ọ̀kadà bá gbé àbá àbá fọlọ́kadà bá jẹ́ pé bíríkìlà àbá bírí tá so wọ́n afáláìsì ẹ̀ náà látọ̀ pé kí ní jẹ́ àfa gánà rí rọ́lá sùn gbogbo àwọn olódò náà wọ́n ń pè láàfa kò nítumà torí de eléyìí a rí i pé ní ayé ìgbà yẹn tólùmọ̀kan bá sọ̀kalẹ̀ sílùú kan gbogbo èèyàn ní sùrùbó báwọn fẹ́ kọ́ mọ̀. wọ́n lè kọ́kọ́ dán òun náà má ṣe dán ìmáàmù al-Bukhari má ṣe dán o nígbà tó dé al-Iraq wọ́n da gbogbo àdìsí wọ́n dàrú wọ́n pààrọ̀ bọ́dì fún ẹ́ńjìnì míì wọ́n gbé ẹ́ńjìnì míì bọ́ bọ́dì míì as-sanad wal-matn wọ́n da gbogbo ẹrú papọ̀ lójú ẹgbẹ̀lẹ́gbẹ̀dì wọ́n sì ń wí Bukhari ń gbọ́ Bukhari ń gbọ́ torí pé yìí kàn ṣe pé ogun yẹn náà kàn wọ̀lú ní ti yóò kó onímọ̀ lẹ́sìn máa lọ dàbá ẹ̀kẹ́ lọ bá jọ máa láyé láàánú. gbogbo àti yín bá ṣe yín tán lẹ́sìn wa mọ̀ pé nǹkan ṣe wa wọ́n yẹ ọ́n tútù. ẹ̀ dànwó tó nímọ̀ àbí onímọ̀ ọkọ̀ ẹ̀ mọ́yé tó di láyà ní mari bí yáàdì ogun. ọjọ́ ló sì kúnnu gbogbo rí. tí wọ́n ti mọ̀ pé olódò ló kọlù. òdo làwọn fi lẹ́yìn wọn tẹ̀ jẹ́ wọ́n gbé láàrin kẹsẹ́mà àbẹ́rẹ́ nǹkan mẹ́ o ò tún ní sọ̀rọ̀ àwọn ọmọ kẹ́mi ọmọ sòǹgbò fọ̀ fún nǹkan tó sọ́tà àgbọ̀ èmi àwọn sọ̀rọ̀ lágbélé sí. gbogbo yẹn sọ pé èèmà apá kan wọ èèmà ní Yorùbá sí èèmà ni. máa dà lọ olódo burúkú olódo burúkú olódo burúkú lọ láì ẹ wá rí tí gbogbo wọn wọ ẹ̀wù funfun funfun bí àwọn ọmọ skool wọn lọ lóru àti dàárọ̀ subhanallahi alazim tó àwọn ọmọge ọmọge àwọn ò tẹ̀léra wọn ẹni ká sọ fún wa ní tílẹ̀ bá mọ wọn máa bá nǹkan tí ọ̀dà lẹ̀ kí ni wọn bá lẹ̀ wọn yà gbẹ bẹ̀rẹ̀ àmì ọ̀nùnù kọ́dọ̀ ah, a'udhu billahi minash shaitanir rajim àbọ̀dá wọn lọ́kùn tó <laughs> ń gbàdúrà bá ti wá wa kú wa ó ní láti rí rí kúri náà gbàtẹ́jẹ́ pé kìí ṣe mọ̀lẹ́ wá bíi kẹ́nìkan kọ́ máa tú àwọn èèyàn jẹ kọ́ máa tú àwọn jẹ ó lè ní kó wọ́n ra lọ́ọ̀sì black kó wọ́n ra wa bẹ́ẹ̀ rí lọ́ọ̀sì black rí tọ́ máa ṣe ṣìṣe irú ẹ̀ yọ kàn gbà ní. àlùkùmùtì àwọn àgbàlùkọ́ àwọn ẹgbẹ́ sókè ẹgbẹ́ sókè káwọn ẹni kan rí gbogbo orú àwọn ọ̀rọ̀ wọn ń tábàjẹ́ láwùjọ tó do bá ti pọ̀ so àwọn ọ̀kà àmọ́kùn kankan wọ́n da gbogbo àdìsí irú. ìmáàmù Bukhari lójú pé afẹ́kẹ́ bá a yẹ àwọn àdìsí wọ̀ ni àwọn bá fẹsẹ̀ rìn lọ bí wọ́n fẹsẹ̀ rìn lọ torí pé gbogbo àbí òye yín kò burú òye wa. tá a ti ṣe gbogbo kálukú ti ṣe béèrè rẹ̀ tán láwọn ti ṣe tán. agbárí ju agbárí lọ láì jẹ́ pé wọ́n ń ṣèpù rẹ̀ fa ẹnì kan ó bí alẹ́ lòdì mẹ́ta ni ìbéèrè ẹlẹ́kẹta ń kọ́ àti gbàgbé. Imam bukhari gbogbo àdìsí ọ lè farabalẹ̀ báyìí àdìsí alákọ̀ọ́kọ́ tẹ mú wa nítorí ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ẹ ti gbójú fáyà ẹ gbá ìnáfojò ẹ pààrọ̀ bọ́dì sẹ́ńjìnì mi ẹ́ńjìnì mi lẹ gbé wọ bọ́dì la òdodo rẹ̀ ni pé bọ́dì ń ẹ́ńjìnì tiẹ̀ ni ẹ́ńjìnì bọ́dì tiẹ̀ wà bẹ́ẹ̀ ni mọ́mọ́ Bukhari yẹn gbogbo àdìsí bó ṣe pọ̀ tó lọ́kọ̀ọ̀kan kò fi kàn pé kàn. wọ́n ní tí orogún màmá èèyàn bá ju màmá èèyàn lọ ká pé mami kò léèwọ̀ pé àgbà òṣùbà rírè ẹ̀yin gángan lólùmọ̀ wa ọ̀parí. tẹ̀wọ̀n kẹ́ńbẹ̀ wọn ò sí nọ́mbà mu àtòrí pé gbogbo èèyàn gbà pé káì ọlọ́run ló gun bàbá yìí torí pé kò sí bóòlù ọpọlọ ń fẹ́ ṣáàpù tó wọ́n á mú àdìsí rẹ gẹ́dẹ́gẹ́dẹ́ wá báyìí wọ́n ò tún sí tò alákọ̀ọ́kọ́ ló pè lákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹ̀ẹ́dógún ló pè lẹ́lẹ́kẹ̀ẹ́dógún títí ọgọ́rùn ló pè ní ọgọ́rùn bí ó ṣe yí padà àti sí àti gbogbo ń dẹ́sẹ̀ mẹ́ ó sì tún ṣe lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan láì máa tún jọ́ọ̀tì ẹ̀jẹ̀ mọ̀kẹ́ láì sìn àwọn tún mú dọ́tà àwọn ìkíni àti pẹ̀lú àríyá arámúlétí ẹlẹ́kẹ̀ẹ́dì ńkọ́ so àwọn tó ṣe pé masha allah la quwwata illa billah gbogbo wọn pé káì olùmọ̀wá ni ọ́ à ń gbúrò rẹ ni máa ń tí wọ́n máa ń sọ ni pé ìròyìn ṣé ìròyìn ní òótọ́ ni àbá ni òótọ́ òyìn èwo lọ́wọ́ ẹ̀ lẹ́nu náà tí bá ju lọ. àmọ́ tí ìròyìn rẹ tó bá ju àfojúbà rẹ lọ ẹ̀ káì àwọn èèyàn ti lè fẹ́ irọ́ wọ́n ti lè fẹ́ irọ́ látẹ́gùn púpọ̀ jù wọ́n ń jáwé sóbì wọ́n ń fi ṣúgà fi já ẹ̀kọ́ ṣùgbọ́n Bukhari rírì rẹ kọjá ìròyìn rẹ torí rẹ Abdullahi bin Abbas radiyallahu anhuma ó ń lò lùmọ́ àwọn ará Mẹ́kà. ọ̀dọ̀ rẹ̀ ni má ti gbogbo maka bẹ́ẹ̀ làwọn sọ̀hábà nàbì wa Muhammad sallallahu àní kò sẹ́ni ẹ̀dàkùn ẹ̀mẹ́nìkan ànú sọ̀hábà sẹ́rù pé ọpọlọ ti kò sí gbogbo wọn ló mọ̀ ńlá ọlọ́run ẹlẹ́dàá wa máa má sa àwọn lẹ́tà ni fún sallallahu alayhi wa sallam ó ní nǹkan nǹkan máa dá sí ọ̀rọ̀ ẹ má rò pé báyà mo tutù so látàrí ànábì mi sọmọdé àtàrí ànábì mo sì ti há àwọn ọ̀rọ̀ ànábì àtàwọn àti rẹ̀ mọ́ ń sọ torí táwọn tó dàgbà mí lọ ń bẹ́ ń kalẹ̀ ní òjé ń sọ̀rọ̀ àjẹ́ pé kálukú ó ṣe sùúrù tọ́rọ̀ fi kàn án kó nà tó máa sọ̀rọ̀ tọ́rọ̀ bá kàn wọ́n náà sọ̀rọ̀ torí ẹ̀ ni wọ́n sọ sí láyé jọ̀ọ́ èyí kan ṣàdédé bọ́ síwájú àwọn èèyàn kó n fẹ́ máa ṣàlàyé ẹ̀sìn fún wa. yòóná ti kọ́mà kọ́mà kọ́mà kọ́mà yóò máa béèrè lọ́dọ̀ àwọn olùmọ̀tọ́ àlàyé rẹ̀ pé ẹ dákun sẹ́mi náà ti tó máa kọ́yàn lẹ́kọ̀ọ́ sẹ́mi náà ti tó máa dáhùn ìbéèrè tán bá béèrè. sọ ẹ gbọ́ ìmáàmù Málíkì ó ní mo bí àwọn èèyàn mo bí àwọn èèyàn mo bí àwọn èèyàn àwọn èèyàn tó tó àádọ́rin nínú àwọn olùmọ̀láyè tèmi gbogbo wọn jẹ́rìí pé mo ti tó máa fèsì sí béèrè nípa ẹ̀sìn kó tó di pé mò ń dà o. torí ẹja wa náà káwa náà túnra wa ṣe nítorí pé ọjọ́ kì lọ mẹ́ni tí bá sì ń bẹ lẹ́mìí láàyè lọ́wọ́ láti kọ́ mà ọjọ́ ìlọ. a ti sọ a ti sọ a ti sọ. gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí òye ní òdì oní nípa ẹ̀sìn àmọ́ kò lè sọ ọ́ dolùmọ̀ ibi tó ti mọ̀ ó kọ̀la ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ àìmọye à ń gbọ́ kọ́dà lónìí mo ti gbọ́ rẹ̀ ẹnìkan ti béèrè irú ẹ̀ sọ fún ipò ń gbọ́ pé mo sọ báyìí òun á bi léèrè rí ẹ̀ <laughs> fi sọ wọ́n á sọ pé kásẹ̀tì tó ń ti já o òun kẹ́ rìpọ́ọ̀tì pé wọ́n sọ ni òun ti wá lóun fẹ́ confam mo lẹ́ni tó gbọ́ ń yẹ kó lè ṣàlàyé fún yín ó lóun gbọ́ lílo kíní tó kálẹ̀ nì tó o yé ní gbogbo náà dánilẹ́kọ̀ọ́ máa ń fún yàn lọ́nà tó fi ní jẹ́ni tí wọ́n lè fepo bọ́yọ̀ fún ọ nípa ẹ̀sìn rẹ̀ wàlákì ńkọ́ á pé torí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n lọ mọ́dọ́lùmọ̀ ọ̀ ń tanra rẹ̀ dànù òun ti ra rẹ̀ tàn jẹ lọ́lọ́ kọ́mà nínú à ń kọ́mà yẹn ìfaradà àbùkù wà ń bẹ̀ ó rí àwọn àbùkù díẹ̀ díẹ̀ àwọn torí pé níjọ́ kan lè wá kẹ́kọ̀ọ́ ká mo ṣe dàgbà tó èmi náà lọ pa ọmọ ní ọ so ọ̀rọ̀ àwọn pé ah èmi ò ní lọ mọ́ orí lọ adúrú orun ọlọmọ ọlọmọ olówó amẹ ọmọ lọ. nítorí pé ẹni tí ò bá lè ṣe sùúrù fábùkù tí máa káyàn lójú ọ̀nà ń kẹ́kọ̀ọ́ ìṣẹ́jú márùn-ún yóò ṣe sùúrù fábùkù láéláé tí ó rí látàrí kọ̀mà. kò sí bẹ́ẹ̀ yóò ṣe fẹ́ kọ́mà láàyè níbikíbi láyé ní Mẹ́kà ní Mẹ́dínà àwọn àbùkù kan kàn náà ni. láwọn àbùkù gbóná. ọ̀pẹ̀ tó wọ́n lọ níta wá wá náà ni ó bàbá ajẹ́bẹ̀ ẹ bàbá bàbá kó dalẹ̀ ta tún sa wọ́n yẹ kí máa lọ fi dolú ẹ lọ abẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ọ̀dà jazakumullahu khairan jazakumullahu khairan bẹ́ẹ̀ ni má jazakumullahu khairan orí tí wọ́n ti fún ọ lẹ́yìn. sọ gbogbo bíi kíbi náà ni àfi tí ìwà fẹ́ kọ́ mà olùkọ́ rẹ̀ ń bọ̀ ọ́ gbé nǹkan lọ màṣálà màṣálà ẹgbẹ́ wájú wa náà ṣé ó dilẹ̀ ó tó ń wá ara wọn àbùkù náà nìyẹn tó ń wá níbọ̀ ó tún á dìpẹ́ǹd báwọn olùkọ́ rẹ báwọn bá ṣe jẹ́ pé ti súnà mù àbí wọ́n jọ́ta rẹ̀ bẹ́ẹ̀ làbùkù ó ṣe rí àbùkù tẹ́ntẹ́n tí ìdàlẹ́ súnà tó fún àwọn kékèké báyìí kékèké tọkọ̀ máa fọ́n sáà pé be careful be careful àmọ́ táwọn níbi díẹ̀ kò ń fọ́ ni yóò kó fọ́ ni káfọ́ tó bọ́bà tó tó kó rìn dọ́gba pẹ̀lú àfa rẹ̀ ọkàn àbùkù olóòrùnbó bákan náà àfa rẹ̀ subhanallah ọdún ọjọ́ kọ́ irú àwọn tẹ̀lé kọ́ tí máa ha kẹlẹ̀fẹ̀ tí máa ń bọ̀ bá àwọn tẹ̀lé sí ni tó bẹ́ẹ̀ ọ̀fà àlùbáríkà àlùbáríkà ń tó bá jẹ kẹ́ntì tẹ̀lé súnà wá àwọn kínkìnkì náà ní ìgbòho kìí ṣe torí òun láníyàn òun kàn lábò àmọ́ lójú ọ̀nà pọ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ iná làwọn nǹkan míì lè wá bọ̀ rọra wa ká kẹ́kọ̀ọ́ nítorí pé o lè pé ọjọ́ ayé kò ní gùn fún ọ ní ọjọ́ tí ó tó ṣe pé wọn rondo bíntín tọkàn ní lórí rẹ iná ní gbogbo àlùmọ̀ yẹn ń bùkátà tọba wa rí pé káì nǹkan mà sí o tíntìmà ọmọ wa fi ojú dúdú àti àìmọ̀kan sí àwọn èèyàn lọ́nà nítorí máa ń ṣẹlẹ̀ nù o torí nísìnyí wọ́n sọ pé lu afọ́jú ẹlẹ́yinjú kan ní ọ̀sẹ̀ kìíní ní ọ̀jọba àwọn bẹ̀ ọ̀dà tí wọ́n bá lẹ́lẹ́yinjú kan afọ́jú náà máa tún jọba ìbá bójú náà gbogbo aráàlú so eléyìí túmọ̀ sí pé má fi àti kẹ́kọ̀ọ́ rẹ nípa ẹ̀sìn fi dọ́là oníkálukú àwọn èèyàn lónìí tẹ bá rí tí wọ́n gbárùkù tẹ̀kọ́ kan yóò bí owó ni o ìdí òbá ti ní bí owó wọn sùúrù bò ó ẹ ń sáwọn ọmọ tí ń kókó gan wọn sábà fẹ́ wá lè kí o súnà lè kí o bídíà yìí torí pé yóò tètè lọ kọjá làbí máa. yóò di fóònù náà in browse nínú ìpè yóò di babaláwo kíákíá tó ẹ máa pẹ́ tó bá wá sí ibi tó ti kọ́ súnà ní ìsìn gbogbo ẹ̀ láti máa blast pé kí ni nínú ṣe kí ni ká à wọ́n mọ̀ pé a lè má bọ̀ tó wọ́n ti ṣe kí ni yóò gbogbo nǹkan sì sọ. ọ̀pọ̀lọpọ̀ nínú tiwa ní ṣe súnà pẹ̀lú òdò abẹ́ ṣe súnà pẹ̀lú kó àmọ́ ń pa rẹ̀ yọ kó ọmọ kò rárá ti ṣe súnà àti nípa súnà tá à ń ṣe ọpọtìbò ká máa ṣe ń súnà lórúkọ súnà ńgbà tá à ń pa ọ̀pọ̀lọpọ̀ mò ń ṣe súnà mò ń ṣe súnà ìgbéraga tún máa ń bẹ fún wọn níbi àti kọ́mà ìgbéraga ò sì ní sí fún wọn níbi àti nígbà tó bá hàn pé gbogbo tó ń ṣe ń ọmọ ń pa téèyàn bá mọ̀ ń sin lọ torí ẹja kọ́ ma o kí ló dé tó fi jẹ́ pé láyé ànábì sallallahu alaihi wasallam ọ̀fẹ́ mẹ́sẹ̀ kan ọ̀fẹ́ mẹ́sẹ̀ kan nínú gbogbo ẹni tó ń pè ní sàhábì yẹn tí ìwà jókòó sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam láti kọ́ ma ọ̀fẹ́ mẹ́sẹ̀ kan kí ló dé nítorí sin lọ ìdí ìlú tó fi jẹ́ pé ẹni tí ọba wá lónìí ń bọ̀ lọ́la àìwá rẹ̀ lónìí ó ti fẹ́ nìkan dípò ara rẹ̀ tó wọ́n ní síbi lọ́la ẹni tí ọ̀wá lónìí ni ọwà lọ́la wọ́n lọ gbà fúnra wọn lọ́nà tí wọn ò fi ní sọ bọ́ mọ́ wọn lọ́wọ́ kí ló owó owó rọ́wù làwọn náà owó rọ́wù owó rọ́wù là ń torí pé ọmọ ń pa ẹ̀kọ́ ẹ̀sìn rẹ nísìbí táàtì rẹ tuntun ni pé ọlọ́kàlùkọ́ ọmọ tó bàtà lọ́kọ̀ kan gbọ́ nǹkan bàjẹ́ torí ó di pé àbà nígbà tí àná lẹ́sìn ké bá tó mà bóòlù ló ṣe fẹ́ sọ pé mo mà sílẹ̀ bá sì dá bá tì ọ́ síwájú ṣe ìmáàmù wọn náà bọ̀ wájú ó kó àti gbogbo èèyàn bí ó kó dà á ìpàdé ọ̀dà ọlọ́wọ́ da àwọn aláwọ̀ fà ọ sí kóòtù ọlọ́wọ́ ọlọ́wọ́ da kóòtù ọlọ́wọ́ gan lọ́dà pé wọ́n lọ rálí wọ́n lọ rálí gbogbo rẹ̀ ló ti tún á pọ̀ níbi sọ́ọ̀rùn yọdé lónìí kó rí bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀ kí wọ́n ti pé àwọn ọmọ wẹ́wẹ́ gan tún kó wọn ń kálukú ìdánwò tá a kóòtù yìí tí ò parí ni pé kálukú gbọ́dọ̀ mọ pàtàkì ìwà tó kó wọn jọ bẹ́ẹ̀ sí wọn máa ké wọn náà kúkú máa ké wọn sì ní ní dáàbá ní a lè fi tọrọ Samura ibnu Jundub ọlọ́dọ̀ ni mo jẹ́ láyé ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn ọ̀dọ́ tó dáa ni ẹ o àwọn ọ̀dọ́ tó ní ìmọ̀kọ́lá àwọn kọ́ o àwọn ni wọ́n mọ̀ pé lónìí lónìí Man ló máa gbá match àbẹ̀kọ́ ni àti Atlantico Madrid gbogbo àwọn ọkọ̀ ọbú ó kórí ọ̀pọ̀lọpọ̀ wọ́n há sórí ni. sàárẹ̀ bá ti wọ́n pẹ́ tí a bá rí súrọ́tù bákọ́rà súrà ó lọ́kàn <laughs> nílẹ̀ mọ́jà àti bákọ́rà àti gbogbo ẹ̀fẹ́ mi ò kúkú àbí èwe sàmọ́ wọ́n ma gbogbo tó bá ti ní wọ́n gba máàsì fíìlì owó lò wọ́n lè máa sọ pé ah, fíìlì ọ̀bá aláàmú àwọn torí pé tó bá tẹ̀ jẹ́ pé ẹ̀yin wo ni ọ̀bá aláàmú ìwọ́ wo. ọfẹ gbá bọ́ọ̀lù England oníkọfẹ yín láàmú àbẹ rí nǹkan nke àwọn ọmọ Arsenal àwọn ẹgbọràn ọmọ Arsenal ọgbà bíi bàbá rẹ ọmọ akpọ ọmọ Arsenal ni <laughs> gbogbo àwọn nǹkan wọn yẹn ó ti gba gbogbo wúlò mọ́ àwọn èèyàn lọ lónìí àwọn èèyàn ronú nípa ayé حديث جوتا اللي هو لا ترى أنس ابن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما أكرم شاب شيخا لسنه أدوكا kò ní pọ́n àgbàlagbà kan lé nítorí ọjọ́ orí rẹ̀ ìlà kọ́yàbọ̀ lọ́hùn lẹ́hùn mọ̀ nyókèrè mọ̀ hù àyìndẹ́sẹ̀ nẹ̀ àfikọ́ lọ́wọ́ ẹlẹ́dàá wa kọ́bọ̀ ńlá pèsè ẹni tí ọkàn náà lè tó bá dàgbà tó ru ọdún tí bàbá yẹn ni nítorí pé aljaza'u min jinsil amal bẹ́ẹ̀ lófin ṣẹ̀rí àṣọ ẹ̀san tí kálukú wọ́n gbà yóò ṣe gẹ́lẹ́ pẹ̀lú sẹ́tọ̀ ọba sí ẹni bá ṣe dáadáa ọgbà dáadáa ẹni sàbúrú yọ ọgbà ìdá tòun àti ẹgbẹ́ àpọ́nlé ni wọ́n ṣe fàgbàlagbà ń bíi ọlọ́run pèsè ẹni tí ó pọ̀ wọn lọ́rùn lè dàgbà sóru bàbá wọn. kádàrá kó ti kú kó tó dàgbà bàbá wọn. dídàgbà tí wọ́n dàgbà sẹ́ni tó kéré sí pèsè ẹni tí ó pọ̀ wọn náà lè kó tó di wípé ó kúrò láyé. bá sọ̀rọ̀ ó náà sọ̀rọ̀ nípa òfin àtọ̀nà tá a nínú ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ lọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam rí ẹnìkan tí anabi sọlọ tààrà ní ìsinmi pé ẹnìkan ò ní ọ̀dọ́ kan ò ní pọ́n àgbàlagbà lé nítorí ọjọ́ orí àgbàlagbà èyí ṣe nítorí owó rẹ̀ èyí ṣe nítorí ipò rẹ̀ èyí ṣe nítorí pé ó bùn ọ ní nǹkan kan owó sọjú orí máa ló fi pọ́n lé ọlọ́run ó pèsè ẹni tí ó pọn wọn náà lè gbà tí wọn náà bá dàgbà báwọn. atòdìjẹ ọ̀rọ̀ yìí òun ni pé o ò sì ní kan àgbàlagbà kan lábùkù nítorí ọjọ́ orí rẹ̀ àyàfi kọ́nà ó pèsè ẹni tí ó kàn wọ́n náà lábùkù nígbà tí wọ́n náà bá dàgbà bí rẹ̀ ìrẹ̀ kọ́ owó ń tàn kọ́ lẹ́tà sí òní kọ́ lẹ́tà sí àpọ́nlé kọ́ gba àbùkù òsìsí bó ṣe fowó rà àbùkù tí wọ́n gba àpọ́nlé fún ọ kákíyèsí ẹlòmíì nísìnyí ọjọ́ ọmọ tó ṣe pé ó lẹ́kọ̀ọ́ ó máa ń pẹ́ ni tó bá dàgbà jù lọlé èé sọ̀rọ̀ sí wọn tákàtàkà èé hùwà burúkú sí wọn yóò máa fọwọ́ wọn yóò máa fi wọ̀ wọn lóde wọn bí sẹ̀ríyà bó ti ṣe fi àyè lẹ̀ pé kéèyàn pààyàn lè tí ò ní àṣejù àtẹ̀sẹ̀ nínú. irú àwọn yẹn nítorí dájú kìí ṣe kẹ́kọ̀ọ́ lé ni wọ́n ní bí ẹ̀kọ́ ẹ̀sìn nítorí ẹ̀kọ́ ẹ̀sìn tẹ́ rí yẹn ó síwájú gbogbo ẹ̀kọ́. àwọn ọmọ mi sì wà tẹ́kí wọn à lè fún wọ́n ta àwọn ebú yẹn ní dọ́sìn ní dọ́sìn tí kọ̀ọ̀rọ̀ ẹ̀kẹ́ wọn ni wọ́n ti láti lò ó sí gbogbo èèyàn ní gbogbo ògbà bọ́bá ṣe wù wọ́n àti yánu pàkàbọ́ àgbàlagbà ọ̀nà wọn kọ́ bọ̀ àti fi àbùkù kan àgbàlagbà. kìí ṣe bàbàrà lọ́dọ̀ tiwọn á sọ pé à ẹ dájọ́ ni ẹ padà kájọ yìí ẹ̀yẹ́ máa wú láwùjọ Yorùbá wa yìí àwọn àwa ta ọ̀pọ̀ ọ̀pọ̀ púpọ̀ púpọ̀ etí ń túmọ̀ sí káwọn èèyàn lẹ́kọ̀ọ́ rárá rárá tẹ́ ń bá So, àwọn bá ti sẹ̀síra wọn pọ́nrẹ́ báyìí ọ̀rọ̀ burúkú bẹ̀rẹ̀ gbogbo dictionary èébú dictionary ọ̀rọ̀ asa dictionary èpè ó ti ọba dúró lórí ìta tó wòran wò pé ẹ̀kọ́ náà rà dà ẹ máa fọnù pé nínú gbogbo ẹ̀yà láyé burúkú ẹ̀kọ́ wò fẹ́ gbẹ́rẹ́ kan abọ́lé ẹ̀dẹ́rù àwọn bẹ́ẹ̀ ìyá kú ìyá ti ìyá ti jẹ́ torí tọ́lá ẹ ìyá ò sí ní ilé níyá wa ìyá ti ìyá àwọn wọn máa gbọ́nú ló kọ́ pọ́ ẹ̀kọ́ náà dà aláìlẹ́kọ̀ọ́ tún sí rí ọ̀pọ̀ bàjẹ́ láwùjọ yorùbá yìí kódà tí èèyàn bá fẹ́ ṣèwé ń pa àlùkò kan yóò rí nǹkan ìyàlẹ́nu torí ìbúta ń búlẹ̀ yìí yàtọ̀ sí tọ̀yọ̀ tọ̀yọ̀ yàtọ̀ sí ìbàdàn ìbàdàn yàtọ̀ sí kù àmọ́ gbogbo wọn jọ pàdé lórí ta pé gbogbo ẹ̀ àìlẹ́kọ̀ọ́ ni àwọn ah, ọba yẹn lọ́kàn jẹ́ wàláhì ẹ̀kọ́ náà dà ẹ̀kọ́ náà dà bàbá bá fún ọ náà náà nù kan ti dáa tó òfò eléyìí túmọ̀ sí pé àwọn èèyàn lẹ́kọ̀ọ́ rárá rárá wọn lẹ́kọ̀ọ́ rárá rárá ẹ̀rọ náà tún wọnú agboolé kọ̀ọ̀kan tọ́lọ̀ bá ṣẹlẹ̀ tí wọ́n sì wáá pe bàbá kan pé tọ̀ ẹ wá bá ní bọ́mọ ìwé ní ṣíṣe yóò dá o tí bàbá bá sì wò ah, àgbàlagbà làwa ti dáyé ti pẹ́ ìrírí gbogbo ẹ̀ nǹkan nǹkan tá a ti ní tí bàbá bá ń bá a sọ̀rọ̀ ó lè dìde kó fi bàbá ńlẹ̀ kó sínú. Ah. èmi ló ń bá sọ̀rọ̀ ló dìde mo dìde nù náà ìṣèṣì mo pọ́n mọ́ mọ́ dìde nù ẹ lọ́ mi bàbá bàbá tó lọ pè wá tẹ́tẹ́tẹ́tẹ́ ni ọba fẹ̀kẹ́ rẹ̀ lé ibùsùn rẹ̀ ẹ̀rọ bí mi ẹ jẹ́ àwọn sọ̀rọ̀ bí bàtà yìí ni bàbá mi bàbá mọ̀ ń pẹ́ lẹ́nu o ok ah tó o ti pa lódì sí náà ni bàbá tó o ti ta ní mẹ́ta pín ẹ wá tún sọ bẹ́ẹ̀ jọ́ mi ẹ ká àbùkù ó ti kàn náà látòní ó ti kàn náà látòní torí ẹ̀ ló ṣe jẹ́ pé lágbóolé kọ̀ọ̀kan gan àwọn bàbá baálé àtàwọn bàbá tó dàgbà èyí mélòó la tún fún yìí rẹ̀ mọ́. àwọn ìyá ń kọ́ àwọn eléyìí wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ máa sọ ìyá mi ìdíbi sálúbàtà ni wọ́n máa fi gbolẹ̀ ẹ bá sọ̀rọ̀ kí wọ́n lè sọ. ìwé mójútó àwọn ọmọ rẹ̀ ok ìgbà tí o ti mójútó àwọn ọmọ rẹ̀ kò gbọ́dọ̀ bá sọ̀rọ̀ subhanallah alazim sábàbí torí pọ́ bá dàgbà jù wá lọ ó ní pẹ́ni tó dàgbà jù ọ́ lé nítorí ọjọ́ orí rẹ̀ àfi kọ́ lọ́n pèsè ní tí wọ́n pọn náà lè nígbà tí wọ́n náà bá ọ̀rọ̀ anábì a lè àfi gba ìlànà anábì nítorí káwọn ẹlòmíì á rò pé ja ọ̀rọ̀ anábì ń jàǹbá wọ́n fẹ́ wá gbé ọ̀rọ̀ ànábì gbọ̀nà ẹ̀bùrú ànábì náà lọ́sọ́wọ́ wọn ní ká ẹ̀pọ́n àgbàlagbà lé àdìní ẹ̀kúnlẹ̀ ẹ̀kúnlẹ̀ abẹ́rẹ́ kẹ́mbẹ́ kọ́lẹ́dọ̀bálẹ̀ kọ̀dọ̀bálẹ̀ abẹ́rẹ́ kẹ́mbẹ́ ẹ̀sìn kọ́rọ̀ ànábì àtàwọn òun náà lẹ́sàbẹ̀ lùbẹ́rì wọ́n tẹ̀ ń sọ́wọ́n náà fún sọ̀kún wọn à ń tún tọ́tù lùnà kìtàbà abàlá táàkì lùnà wọ́n tún bá fi wá abẹ́ àmúta wọ́n nílò àtàyìn ìbọn náà lọ́ọ́ kí lọ lọ́n sọ kí ni wọ́n gbọ́ olódo o ò lè gbọ́dọ̀ ànábì lé àti gbọ̀nà ìlànà ànábì nàtà nàbì sọ̀rọ̀ wà lùsọ̀là ni ọ̀dọ́ kan kò ní pọ́n àgbàlagbà kan lé nítorí ọjọ́ orí rẹ̀ àfi kọ́ lọ́n ó pèsè ẹni tí ọkùn náà lè tó bá dàgbà báwọn ọkùn àlékúnlẹ̀ fún wọn sọ ni àbọ̀kùn àlédọ̀bálẹ̀ fún wọn wí bàbá kúnlẹ̀ dọ̀bálẹ̀ yóò bá a lọ́dọ̀ Yorùbá ìkúnlẹ̀ àti dọ̀bálẹ̀ ó mú múláyà wa títí lágbárí ẹsẹ̀ bí wọ́n tẹ bá ti kúnlẹ̀ fún wa ó ti kọ́ wọn lé wọ́n kà á kún kọjá àbíkẹ́ àfọ̀ eléyìí wọ́n ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí òsùn wọn ni tọ́ba tó ń bọ̀ lọ́ọ̀kan wọ́n tún wọ̀ ẹ máa wo ọmọ tí ń bọ̀ o ẹ wo bí ó ṣe ṣe o ọba àti dẹ́tọ́ ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh olùkọ́ ọ̀rọ̀ àfètè méṣe pé sẹ́mi náà ní sálámà sí i ẹ̀yin ọ̀fẹ́ sálámà ìkírọ̀ ni ọmọ àlejò ńlá wọ́n ní mo ìrùsọ fún ọ ìsọ fún ọ náà ti gbà wẹ̀rẹ̀ ẹ̀sìn èmi ọmọ bàbá ẹ bẹ́ẹ̀ ló kúlẹ̀ fún ẹ̀yin ọmọ ẹ̀sìn ọ ti sàlùmọ́kàdà ẹ̀rọ fáwọn ń tà tó torí ẹ̀ ẹ̀ ìkúlẹ̀ ìjọba lẹ́ ọmọ mú bàjẹ́ lára Yorùbá lórí. irọ́ burúkú ẹ̀yin náà sì mọ̀ kókò lẹ́yìn kìí sàpọ́nlé kìí sàpọ́nlé rárá àbí yíwò lọ sọ pé ìdọ̀bálẹ̀ kìí ṣe wà ìkúnlẹ̀ ṣe wà ìdọ̀bálẹ̀ ṣe wà ntọ́yọ̀ ọjẹ lọ́yọ̀ ń wá yíwò lọ́pọ̀ wẹ̀ o ẹ̀rọ pé yíwò lọ́pa kìí ṣe Yorùbá yìí náà lọ́pa ẹ̀ nídọ̀bálẹ̀ kẹ̀kẹ́ ẹ̀rọ pé àwọn pa wọn kìí ṣe àwọn Yorùbá yìí náà tó mú sìn tó sọdọrú bí ìbọn fẹ́ sí. wọ́n tẹ gbogbo ẹ̀ka ẹ̀kọ́ náà ká lè túmọ̀ rẹ̀. nígbà tó ẹ̀kọ́ àkàn sọ̀rọ̀ ní àní ti ṣiṣẹ́ tọ́wọ́ ti rí tọ́kọ̀ kọjá pé tọ́ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah àwọn salaamu <laughs> alaykum yẹn. ìyẹn pé ẹni tí máa sáámù tó wò ní kúlẹ̀ àwọn salaamu alaykum kí á lẹ̀ yín ọlọ́run sọ pé tahiyyatuhum yawma yalqawnahu salam ìkíra ni wọn ọjọ́ tí wọ́n pàdé ọlọ́ tí wọ́n wọ aljanna òun náà ni assalamu alaykum ẹ dákun tó nù àwọn assalamu alaykum là ń fẹ́ wọ ni àbí lásàlámù alaykum assalamu alaykum là fẹ́ wọ ìkíra ni ọmọ aljanna tí ọba wọ làwọn ọmọ jáà mọ́ bọ́ láàmú. torí di eléyìí àpọ́nlé tó ń sọ ń bẹ̀rù àpọ́nlé eléyìí jẹ́ pé súnà ló mu wá ni kìí ṣe àpọ́nlé tó tako súnà nínú àpọ́nlé tí súnà mu wá òun náà ní ọmọdé kò gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi wà kágbàlagbà tó gbà láàyè eléyìí náà ẹ̀kọ́ yóò lè rí ń bò wọ́n jí mú ni wọ́n jí mú nu súnà ànábì bákan gbọ́dọ̀ jọ máa rìn lọ pẹ̀lú ẹni tó dàgbà jù ọ lọ kọ́ wa jẹ́ pé wọ́n lọ wà wájú wà wájú báwò nínú kájọ́ márùn-ún dọ́gba àbí kò lẹ́yìn rẹ̀ ní ẹ̀kọ́ nù bákan náà ọ̀bọ̀dọ̀ máa wú ẹni dàgbà lọ láwọn ìwé kọ́ àtẹ̀jú máa wà wò á àìlẹ́kọ̀ọ́ burúkú ni torí àwọn ẹni tó máa sọ sàhábà yẹlá kan ìròyìn bójú ànábì fún ewu ànábì láwòyò nínú ẹ̀kọ́ nù ẹni nísìnyí wọn máa wọ àgbàlagbà ó tún máa tẹjú máa fẹ ah, nígbà tó sọ̀rọ̀ tó wọn fẹ tẹ́lẹ̀ tọ bàbá tó ah, sọ̀rọ̀ ah, àgbàlagbà ló ń bá wíwá ẹsẹ mọ̀ pé àwọn ẹ̀kọ́ tí Yorùbá àwọn ẹ̀kọ́ Yorùbá tí ò nítumọ̀ òfútu fẹẹ tẹ ẹ̀kọ́ bákan náà o gbọ́dọ̀ lakọ mọ bàbá ẹ lórí o gbọ́dọ̀ lakọ mẹni tó dàgbà jù ọ lọ lórí ẹ bá jọ pàdé ìwọ lọ́wọ́ kọ sálámà sẹ́ńtọ́ dàgbà jù ọ lọ. so gbogbo àwọn ẹ̀kọ́ nlanlanlanla eléyìí ti súnà ànábì sallallahu alaihi wasallam àti Al-Qur'ani mú wá fún wa ìlànà ànábì ń sọ ń bí kìí sọ àwọn tọ́takùtà ọlọ́run tọ́takùtà ń ni ẹ ẹ̀yin náà lẹ́ni tí ọ̀dọ́ kan tó bá pọ́n àgbàlagbà lé ọlọ́run pèsè ẹni tó pọ́n náà lè kìí tọ́takùtà tọ́takùtà àwọn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o torí àkọ́rọ́mọkùnmọ́lọ́ ẹ jẹ́ ká lọ mú ìwà ká mú má ẹ̀sìn wa tá à ń ṣe a sì níbi méjì tá a ti lè rí wà tá a máa hù àfi inú alukur'an àti sunna anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹ jẹ́ ká èèyàn tara àwọn wá káwọn náà súnmọ́ ní dáǹsì káwọn náà darapọ̀ mọ́ wá ń di dáǹsì kí ẹni tó wá ń di ìrégbè àti ránù wọ́n máa dínkù jọjọ lójoojúmọ́ káwọn ẹni tó fẹ́ ṣẹ̀sìn òdodo wọ́n fẹ́ tẹ̀lé tọ́lọ́ tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam wọ́n máa lékún sí wọ́n máa pọ̀ sí lójoojúmọ́ nítorí yẹ wá nù ọ̀jọ̀ máa ìwà wa wọ́n yẹ ká fi pèèyàn sẹ́sìn Islam ìwà wa ó yẹ ká fi pèèyàn sí súnà nàbì sallallahu alaihi wa sallam torí bẹ́ẹ̀ sì ti kọ́kọ́ tàn kánú ìwà ìṣe tí àwọn mùsùlùmí àkọ́kọ́ làwọn èèyàn ti gba Islam lónìí ọba ni lọ́kàn jẹ́ wípé ìwà wọ̀ dá ọ̀rọ̀ ẹnu wò súnwọ̀n kí á lè yàn fẹ́ wò lọ́dọ̀ rẹ̀ tóbi fẹ́ sọ pé ní tó ṣe yìí mọ̀ pé tí wàá yín bá dá ọrọ ẹnu yín dá ẹlòmíràn máa bí pé ah wà dá ni kódà àmọ́ tí kọ́kọ́ ń sá fún yín àmọ́ mo rí ah ọrọ ẹnu yín náà sọ ah, Islam ni Islam lọ wa bẹ́ẹ̀ lẹ́yìn náà bá ti di mùsùlùmí ẹ̀yin náà rí ẹnu yín ọ̀dà ìwà yín sùn wà mùsùlùmí àwùjọ ń bà wá àwùjọ tá à ń gbé ń ọ̀rọ̀ burúkú ìwà burúkú pọ̀ láwùjọ tó a sì lè yí nínú ìlú kan ẹ jẹ́ káwọn lọ mọ́ àdúgbò kan wọ́n ti kọ́ àwọn nìkan láwà ń bẹ̀ káwọn èèyàn oríṣi mi kí wọ́n má mọ́ wa bẹ̀ kò lè ṣèṣe kọ́dà bọ́jà àdúgbò tuntun ẹ̀rí pé a ra gbogbo lẹ́bẹ̀ tán so àwọn gbìyànjú kí ìwà tiwa wọ́n máa yí ìṣesí àwọn èèyàn padà ká mọ̀ sọ̀rọ̀ alẹ̀ ká ìgbà tiwọn náà máa sọ àná dìdàkudà ó ní nísìnyí wo ebú ebú èsè e pè àmọ́ nǹkan dọ̀ ọ́pọ̀ pẹ̀lú èèyàn orí ẹ̀ dàrú orí ẹ̀ bàjẹ́ ni ó sì dá tó ń wòran obìnrin ọ̀gá wọn ah, kó fún ọ̀wọ́ náà lè kó fún kí ni kí n kó fún wọ́n ebú tó kú àwọn oníjọ́ lọ ni à ah, ìsìláàmù kọ́ mi kí n má dà ara bàbá mùsùlùmí o ó rí i pé díẹ̀ díẹ̀ wọ́n náà rí i pé ara rẹ̀ kọ́ ọ́ ń jọ́ kan lọ́wọ́ àti ah, àbọ̀ bẹ́ẹ̀ sófò ni ẹ sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ká àwùjọ ẹ mẹ́jọ asọ̀rọ̀ alẹ̀ fún bá àwùjọ ti ń bá yàn jẹ sẹ́rí yóò bá yàn jẹ débi pé yóò fẹ̀sìn lẹ̀ o ẹ̀yẹ wo ọ̀pọ̀lọpọ̀ tí èsè mùsùlùmí nìsín tí ń kẹ́ tó kọ mùsùlùmí tòwó ti ṣe mùsùlùmí tó bá ti ṣe èsè mùsùlùmí ẹ̀wù àwùjọ alọ́tùnlọ́sì lọ́gbọ́lé yín gan wọ́n pọ̀ ń ṣé ma fẹ́ àwùjọ ló yí ọ̀pọ̀lọpọ̀ díẹ̀díẹ̀ ló yí ló yí fún àwọn bíi márùn mẹ́fà tán ló mùsùlùmí náà gbogbo wọn jẹ́ òdìdé fọ́ pé kò dìde kò àwọn èèyàn yóò ní máa sọ̀rọ̀ olúwa rẹ̀ pé ẹ̀sìn kí lọ́wọ́ tó bá wọn ìbọ́lọ̀ lọ́lẹ́sì tó ọba ọ̀pọ̀lọpọ̀ sì bàjẹ́ láwùjọ àwa Yorùbá nù tí wọ́n fi sin lọ́ọ̀ma ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tẹ́ rí yùn látàrí pé ìgbà tó ń dé mọ́ṣáláṣí òun ríran náà nìkan gbogbo àwọn tẹ́lẹ̀ káwọn náà wá wọn wá lòun náà yan mọ́ṣáláṣí lójú ni ọ̀bá ni wá má so nígbà táwùjọ bá ti dọ̀tí àwọn èèyàn tí ọ̀dọ̀tí náà padà di pé wọ́n dọ̀tí wọ́n padà di pé àwọn náà ń sin tí ọ̀dà ètò túmọ̀ sí pé iṣẹ́ wa pọ̀ gan-an wàláì ọ̀pọ̀ gan-an ọ̀pọ̀ kọjá sísọ. ọ̀gbọ́n àwọn tẹ́lẹ̀ ti sọmọ lẹ́yìn pálù yìí mùsùlùmí ni wọ́n tẹ́lẹ̀ kódà lómi tó di pẹ́tọ̀ mùsùlùmí ni tẹ́lẹ̀. tó ń gbàgbọ́ pé ẹ̀sìn tọ́pọ̀lọpọ̀ ń ṣe kò dùn wọn lára kò wọlé sí wọn lọ́kàn wọ́n ṣe lọ́tí fi Islam sílẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fún wọn torí pé wọ́n ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà gidi torí pé nìkan ṣe mùsùlùmí kó fi islam sílẹ̀ àfi kọjá pé láti pìlẹ̀ gan kò sí islam òfin nìyẹn dì í mú tọ́lálẹ́ nìkan ní ìṣòwò fi islam sílẹ̀ ẹ sọ pé tẹ́lẹ̀ gan irú islam wo ló ń ṣe tí islam bá fi lè jókòó sí yàn la òfin tí wọ́n lè lò gbogbo táktíìsì kan gbogbo ọgbọ́n kan gbogbo owó kan gbogbo ète kan obì kan wọ́n láwọn ò ní yọkùn ní islam. wọ́n dàbí àwọn kẹta fún yín tàn wọn ni àwọn ará Sudan àwọn kan wá láti Egypt wọ́n wá sọ wọ́n di kọrin yó wọ́n sọ àwọn ará Sudan yẹn di kọrin yó wọ́n wá sọ pé àwọn kó wọn láti Sudan àwọn kó wọn lọ Egypt níbi tó tutù lọ gba training nínú kọrin yóism tí wọ́n wọ̀ yìí wọ́n mọ̀ bá fi ńjọ kan káwọn ọmọ jẹ pé àwọn da ó sì gba tù ẹ̀sùn wọn bá pẹ́ sínú ọkọ̀ ojú irin tọ́rọ́ ọkọ̀ ojú irin wà láàrin Sudan àti Egypt wọ́n wá ń lọ lọ́nà àwọn pásítọ̀ rẹ́fúrẹ́mù tí wọ́n á sọ de àwọn èèyàn yìí wọ́n á ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wọnú train wọ́n á ń bi wọ́n pé lẹ́yìn tí ẹ ti gba Jésù nínú ìgbésí ayé yín yìí báyìí kí ni tó tún wù yín láti nínú ìgbésí ayé ẹ sì bí wọ́n ṣe pàdé ni kálukú wa sọ pé ká lọ mọ́kà ni mọ́kà báwo lẹ́yìn tí bọ́ọ̀lù johnson timothy mariani juliana àwọn bá lọ mọ́kà ẹ̀rí à mọ́kà la fẹ́ lọ bí i à àríyàmù. <laughs> mùsùlùmí lè kọ́ lọ́tẹ̀ rẹ̀ fẹ́ ti fọ àwọn èèyàn kọ́ ni ó. torí tí mẹ́ni Islam tó bá ti lè jókòó sí yàrá gbàgbé ẹ̀. ọba àlùkòrò létí rẹ ọba àṣẹ wèrè wájú ẹ wọ́n ṣe dáàbò fúnra wọn ni. so ìmánì ni ò tí ì tì lẹ́ẹ̀fìrí tọ́pọ̀lọpọ̀ ẹ bàbá yọ sóhun tani bàbá rẹ ti ń yọ sóhun. ọ̀kan nu páìpọ̀ mùsùlùmí ni tẹ́lẹ̀ o oúnjẹ náà mọ̀ mọ̀ pé mùsùlùmí ni ó ní bàbá lọ yọ sọ bàbá rẹ̀ ń lọ yọ sọ ó ní à kò lè yẹ yín mo ní àtàlàyé kó yé wa ó ní òun ṣiṣẹ́ lọ lóko jọ náà ni bàbá bá yọ sọ mo ní iblis àbí ta ni ọ̀rọ̀ tó fẹ́ mùsùlùmí ò mẹ́tọ́ náà mo ní àárẹ̀ ṣe mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí ò ní fi láàmù sílẹ̀ báwọn torí ìdí eléyìí ẹ̀jọ̀ ẹja mójútó ìsìláàmù wa kọ̀ wá tó pé kí wọ́n mójútó lọ́dọ̀ ara rẹ lásán ó yẹ kó tún pe àwọn míì kó pe àwọn míì kó pe àwọn míì ẹlòmíì ti kó ń bẹ̀ kò tí kó ń bẹ̀ tán wọ́n máa ń ṣe àṣùbáyà tún ní rímá ẹ lọ kí ló dé àárí kàásì ń kárí àwọn yọmí lẹ́nu pọ̀ bẹ́ẹ̀ ni bọ́lá ń sọ ní yọ alẹ́ kí gbogbo ó lè bá a wà lìjánà so eléyìí torúkọ́ lọ́sọ̀kọ̀ tẹ àwọn alẹ́ lè bẹ̀rẹ̀ taqwa. ẹ yọra yín lẹ́nu náà wọ́n fẹ́ pé ẹ lọ sí sọ̀lá èmi ò sì ní dákẹ́ á yọra wọ́n pé ẹ má purọ́ wọ́n sì fẹ́ purọ́ àwọn ní dákẹ́ yọra lẹ́nu ẹ má sóògùn ọ̀pọ̀ wọ́n ti dé nǹkan ọmọdé ká o ti jí yìí èyí tó pè náà وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان ẹnìkan ẹni gbé ìdánilẹ́kọ̀ọ́ sí pé ẹ má sóògùn àṣé ń bí àwọn ará àdúgbò yẹn nu ìyá ọlẹ́nu ìyá ọlẹ́nu òun ọmọ kí wọ́n ti rí pàdé lẹ́yìn wọ́n kàn wá gbé kíní sípíkà ni wọ́n bá mẹ́rẹ̀ gbogbo ẹ bá túká òun náà rí ẹni tí ó kù ọmọ rẹ̀ tí ẹni tí ó pa ọ́. wọ́n bá lọ gbé spíkà mi wá nàìjíríà gbogbo àjọ lẹ́tọ̀ọ́ ni ọwọ́ akọjú ẹ̀sìn gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àdúgbò bá ibi kan ní lọ tẹ́lẹ̀ ṣe ẹ̀rọ àgbà báyìí tó ara lọ mú àwọn tó náà máa i so kò sófin kan ní ká má lu náà lu ti pé o o <laughs> bí gbogbo àwọn ọmọ kọlu ra bá àbí ti

nǹkan kan ọ̀kọ́ lẹ́nu ń sọ̀rọ̀ wọ́n tó wá fẹ́ pé wọ́n wọlé jẹ́nà ẹ̀ wọ́n wọlé ìtẹ̀ ẹ̀ wọ́n wọlé ìjẹ̀ kí ló ń sọ. <laughs> wọn náà yanu ká gbọ́ ọlọ́run ẹlẹ́dàá kò fi wá mọ̀ ní ọlọ́run ọba kó lò wá fún ìlọsíwájú ẹ̀sìn Islam ọlọ́run ọba ẹlẹ́dàá kó jẹ́ kí Islam ó túnbọ̀ máa ròkè láwùjọ wa ó túnbọ̀ jẹ́ kí sunna anabi Muhammad sallallahu alayhi wa sallam kó máa ní ìlọsíwájú أستغفرك وأتوب إليك الحمد لله fún bangbélé tó ṣe pé àwọn tó ṣe mùsùlùmí ló pọ̀ ń bẹ jù ó sì jẹ́ pé wọ́n fi ìkórìíra ẹ̀sìn wa hàn wá gbogbo gbà tó dàbí ìgbà tó ṣe ewu la wà ṣé a lè tẹ̀síwájú máa gbé bẹ́ẹ̀ àbí ká kúkú kókó ń bẹ ntí ó dájú ní kíkẹ kókó ń bẹ oríbi tí èèyàn mẹ́wàá bá ti ń gbélé tí èèyàn méjì péré ti jẹ́ mùsùlùmí ó léwu púpọ̀ fẹ́ yín nítorí pé tẹ bá ti níyàwó tẹ ti lọ́mọ àwọn náà ti mọ̀ pé àwọn ò lè rẹ́yìn mú ṣùgbọ́n tajẹ́ ti àwọn máa yín wọn làwọn tajẹ́tì ìyàwó yín àti gbọ́ nípa obìnrin tó jẹ́ mùsùlùmí ló kọ tó sì ń bá àwọn aráalé lọ sórí òkè nígbà tọkọ rẹ̀ ọba sí nílé tọ irú eléyìí ń jẹ́ tọkọ gbọ́ ọkọ kọ́kọ́ dákú lọ gbọ́nagada náà irú kínní so ńgbà tí wọ́n sọ tí wọ́n sọ tí sọ wọ́n gbẹlágbàtì ìyàwó yẹn ò yé lọ tẹ̀ńtọ́kùtọ́ kan ń ronú ni kó wọn kọ́ ọ lẹ̀ tó o bẹ́tà kẹ wá àwùjọ tí ó ti rọ̀ yín lọ́rùn láti fẹ̀sì bẹ́ẹ̀ bá dálé tara yín kọ́ kò burú pé tó bá rí ilé kan tó fẹ́ gbà táyé sì sẹ́kù ń bẹ́ẹ̀ kó pa mùsùlùmí ọmọ ìyá rẹ̀ wá bẹ̀ kẹjọba kẹjọba kẹjọba kó fi jẹ́ pẹ́yìn lẹ́kùn bẹ́ẹ̀ kó fi wá jẹ́ irú bí ṣe ń jẹ́ pẹ́yìn ní ìsìn láàrin àwọn akọrin yó kọjá bẹ́ẹ̀ fún kọrin yó tó bá wà rìn ó lọ rí i pé láàrin èèyàn mẹ́wàá ó nìkan tó tí ó bá gba Islam yóò padà kókó mbẹ ilé ìjẹbù ti ṣe jẹ lójú ọ̀nà pé a fẹ́ pè yàn sẹ́sìn Islam àbùkátà ká bu wọn àbùkátà ká bu wọn ẹ̀yẹn sáà tó máa fi dáadáa dáadáa ẹ̀sìn Islam wọn ẹ̀yìn kò sẹ́ni tí òun máa ń tọ́ dáa yàtọ̀ sí tọ̀dà ṣùgbọ́n àti gba dáadáa yín ló ṣòro fáwọn ẹni tí ò lè gba islam ṣùgbọ́n àwọn náà mọ̀ dájú pé islam lọ́nà àwọn náà mọ̀ dájú pé ní táwọn ń ṣe àánú ni tí gbogbo èèyàn bá mọ̀ bí táwọn ọ̀gá wọn kọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn náà mọ̀ pé nǹkan míì táwọn ń kà ní òwe táwọn ń gbé lọ́wọ́ yìí kò ṣeé tí ó reflect original but àwọn nǹkan pọ̀ ńbẹ̀ tó kó wọn. ebi náà ní rọ́ọ̀hán tá ṣe comparative religion máa fi mú wa. Ah, ah, ìwé tó gbé lọ́nà ni Matthew orí ese ẹsẹ̀ kẹwàá ẹsì wò Matthew tó ń ni Matthew tó ń ma náà ẹ̀ka Matthew wọ́n bá ka Matthew lọ́ba di Matthew pé ìmọ̀ ah, pé lóyún wà ń bẹ̀ ọ̀ọ́ká débẹ̀ ṣe lè jẹ́ bó ṣe wọ́n ní tí àwọn mùsùlùmí kan náà bá jẹ́ pé bá a ṣe gbọ́pọ̀ àwọn kan ṣe ní ìsìn tó bá ti parí àṣùbà àwọn náà gbé megaphone àwọn náà máa kiri ká gba Islam kó lè bá a sóríire Islam lọ́nà wọ́n foríire rẹ̀ dọ́là àdìsí wa lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó <laughs> kíkẹ́ ṣe tí wọ́n ṣe náà dà àbí báwo láì ṣẹ̀kọ́ da àmọ́ ẹ̀rú ń bà wá kọ́ mẹ́rin kan fi ń kọ́sí àwọn kọrin yó nítorí pé Ànábì sallallahu alaihi wasallam ni man tashabbaha bi qawmin fa huwa minhum ẹni tó bá kọ́sí àwọn èèyàn kan á kà kọ́ kan nù wá ni so ní tó dáa jùlọ wà ní tó dáa jùlọ yẹn òun náà ní kí àwọn ọmọ màá ṣètò àbí tiwọn torí pé tẹ̀ máa ti ń ṣe ibi tí wọn mọ̀ pé àwọn lẹ́ ń kọ̀ sí. nígbà míì ó lè jẹ́ kí wọ́n yọ yín lẹ́nu bàjẹ́ ládùúgbò tẹ̀ wà wọn ò jẹ́ kẹrẹ́ tí bora wọ́n ń ṣe bí ìgbà táwọn nìkan làwọn nílùú mùsùlùmí ò sí ń lù so bóyá àwọn ti ń ṣe bẹ́ẹ̀ fẹ́ fi kanta wọn ni torí táwọn níbi tí wọ́n á ti rí kí ẹ̀jẹ̀ wọn gbádùn sẹ́yìn náà ń gbé mẹ́gáfóònù tẹ́ ń pariwo kábàá o wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ ń pàdé àdúgbò wípé ẹ gọ́ọ̀mẹ́ntì pé àdúgbò yìí yóò di mẹ́ta sí ní area àbí òye tó àwọn ẹlẹ́sìn mùsùlùmí wọ́n ń tọ́jà ókè ẹ̀yìn ọ̀tọ́jà àbí òye wàá gbà tẹ́ ń pariwo sí wa létí tẹ́ ń lo aago òfò tẹ́ ń gbé mẹ́gáfóònù ká ẹ̀ ẹ̀ tọ́jà. bóyá ìgbà míì ní tí ń ṣe fáwọn èèyàn yẹn làwọn náà fẹ́ retaliate so àwọn kan tó dáa jùlọ wà gbogbo mọ́ṣáláṣí ẹ sọ́jú ẹ máa ṣèdánilẹ́kọ̀ọ́ ẹ sì wá àwọn microphone tó dáa àti speakers tó lálàáfíà eléyìí tí ó rìn lọ́ọ́ bá kálukú lé rẹ̀ tẹ́ máa ṣèdánilẹ́kọ̀ọ́ tẹ́ máa ṣe pẹ̀lú làákà ìnù kìí ṣe bu o kìí ṣe gàgàgàgà tẹ́ tó dira rẹ̀ lọ́nà tó ní ṣe tọ́lá <laughs> so ẹ máa sọ. So, ẹ máa wí ẹ máa fi làákà gbé kalẹ̀ ànábì sọ báyìí ayé alukurani wá báyìí wàhálà wọn fẹ́ sáfò ládùúgbò nítorí tí máa ń gbé lọ bá wọn lé àkọ́kọ́ tí ọkọ ṣẹlẹ̀ ni pé gbogbo wọn péjọ wọn máa bọ̀ gbogbo wọn pátá wọn péjọ wọn máa gbọ́ so tó bá ti di pé nọ̀rọ̀ mẹ́wàá ọ̀kan bá wọn wọ́n bú wa nì ókè wọn ò bu yín mẹ́sàn-án eléyẹn ó tó lọ́nà àti ṣe dáhùn gidigidi láwùjọ wa yìí gbogbo mọ́ṣáláṣí ká ní spíkà sódà ká sì mọ ọ̀rọ̀ gbé kalẹ̀ ká wá fi tíra kan lélẹ̀ pàápàá jùlọ kọjá pé tawhid tawhid tawhid onáà làá máa tírìtì láwọn mọ́ṣáláṣí wa kì í sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì sàlùwàlá torí kí láǹfààní àlùwàlá fẹ́ni tí ò tọ́lọ́ lọ́kàn nígbà tẹ́ ń kọ́ Ṣàngó dìran ẹ̀ ń kọ́ lálù àlá ni ẹ jẹ́ kí tòhídì rò dúró dáadáa kọ́ lè tẹ̀ wá kọ́ fífíù gbogbo àwọn mọ́ṣáláṣí wa kọ́ lè ń tà ń sẹ́nu kọ́ lè tó wá ti dàsìkò magrib báyìí sí ìṣáì gbogbo speakers ń jáde ni ẹ rí i pé àwọn speakers àwọn mọ́ṣáláṣí wa nìyí ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ nígbà tí wọ́n ti di tó ti kúrò ní àsìkò tí wọ́n lè lò ó tọ́ ń pèsè láti ràn kì í jáde ńgbà mi tó ẹ jẹ́ kí gbogbo àdúgbò tẹ bá wà báwọn ètò bá nídìí àtúnṣe ẹ bá wọn túnṣe ètò bá nídìí kí wọn rà mí ẹ dá tọrọ kọ́bọ̀ ẹ rà mí kẹ wá wá àwọn ọmọ tó bá máa kí ó tó ẹ kí wọn gbé tírà kalẹ̀ wọn máa fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ so ẹ rí i pé ẹ̀kọ́ ẹ̀sìn Islam tábítàtà báwo ni kì í ṣe pé wọn dà ní ọ̀pọ̀ fẹ́ bú yàn tabagbata báwo tó máa ń sọ gbogbo yẹn ní ó rí tiẹ̀ mú bẹ́ẹ̀ gbogbo yẹn ní ọba wí bó tilẹ̀ jẹ́ pé àwọn mọ́ṣáláṣí náà àwọn mọ́ṣáláṣí náà lọ́pọ̀lọpọ̀ gbà ìtẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ ń bẹ ẹni tí ó kọ́kọ́ gbégi dínà náà làwọn mùsùlùmí kẹ́bi ọmọ kan ó lọ́wọ́ ń ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀wọ̀hìd ní mọ́ṣáláṣí àdúgbò àwọn gbogbo àṣùbọ̀ ojoojúmọ́ òun wá ṣe àlàyé tẹ̀wọ̀hìd débi ẹ̀ má sóògùn. So wọ́n ní mọ́ṣáláṣí dàrú láàárọ̀ ọjọ́ àwọn bàbá kan ńlá wà ní wọ́n sọ pé ẹ fòkú lẹ̀ fáwà ẹ̀yẹ mọ̀sí ẹ sáfì lẹ̀ fáwà àmọ́ wọn àtẹnu àmọ́ àtẹnu wọn gùn ẹ̀rọ tó gùn ẹ̀rọ tó gùn ẹ̀ káàbùkù. wọ́n á ní láti bí ọ̀sẹ̀ mélòó wọn ò lè ṣe ìdánilẹ́kọ̀ọ́ ma wọ́n ní mọ́ṣáláṣí pín méjì ibẹ̀ lẹ́sìn máa mùnáfíkì àdínì ẹni tẹ́ ń rò pé báyà ó ti ń gbọ́ ẹ̀sìn yẹn jọ àwọn náà bá ẹ̀rọ náà tọ́ ẹ̀ kí ni ah, ọ̀gùn àtọ́gùn ah, ah, subhanallah máa tún padà bẹ́ẹ̀ máa tún ṣe é torí dèrè yìí àkọ́kọ́ ẹ̀yìn bá ń ṣe ṣe kò dájú pé àwọn náà ń fẹ́ káwùjọ wo yí padà òdodo ọ̀rọ̀ ni ẹ̀ o kò dájú nísìnyí a àwọn mọ́ṣáláṣí kalẹ̀ àwọn ọmọ kan tí ọlọ ṣe lè máa mú ó ti di sẹ ọ̀kan sọ pé àfi ká ra mọ́ṣíìnì fóun àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ torí sí oṣù la fẹ́ fún ìwọ tó yẹ kí ọba sí ọlọ́run mú táǹsì wá ń bọ̀ ló ti lè má mú tó èkú wàhálà nǹkan ìbànújẹ́ ni ẹ̀ ń sì fẹ́ kí ìlú yẹn yí padà bó ni ó ṣe yí padà lè yí padà kan náà á sì lè má mú mọ́ṣáláṣí tiwa ni a fi ọ́sọ lè máàmù bẹ́ẹ̀ ẹ tó bá bí dáa kó a sọ pé o ṣe sọ̀rọ̀ wá sọ fún wa láti má sọ sọkúsọ. ok àwa làwọn mọ́ṣáláṣí lọ bẹ́ẹ̀ ọmọ àwọn olómúra rẹ̀ wá kó fẹ́ ọ̀dọ̀ àmọ́ kéde ìsìn ẹ̀ múra yín wá àwọn àwọn tá a fi ṣe lè máàmù lọ́nà márùn-ún báyìí ẹ rí i pé rọ́nà ni gbogbo ẹ alẹ́ ni pé kẹ́sì Islam ọ lọ síwájú lùi ọba ya àwọn akọ̀ọ́ kìnnì kankan mọ́sálásí àwọn bàbá rẹ̀ sẹ́ǹtì ń fa wàhálà ibẹ̀ náà lọ fẹ́ wà wá wá sí mọ́sálásí tí wọ́n kò sí wàhálà máa sọ. Islam ó ti lọ wájú náà nù jàmá ó túmọ̀ sí pé kùdàkùdìẹ wá kù púpọ̀ kìí ṣe díẹ̀ ó kù púpọ̀ ọ̀kọ́ kí ó tẹ́lẹ̀ náà bó ló ti fẹ́ lọ dibẹ̀ mú ọ màkíw kankan bóòlù ti fẹ́ ṣe lè má mú bẹ́ẹ̀. yóò di pé oníradàradà kankan wọ́n mọ́ṣáláṣí ńjọ́ kan da gbogbo ẹ̀rú mọ́ lójú nígbà tó o bá kọ́ ma agbọ́pọ̀ àti ọ̀ṣẹ̀ lè má mú ọ mọ̀ nkankan. gbogbo kan yẹn mọ́ṣáláṣí wà bá bíi márùn-ún tá a kọ́ kalẹ̀ bẹ́ẹ̀ tá a lẹni náà ti ń ṣe lè má mú bẹ́ẹ̀ ọbanilọ́kànjẹ́ fún wa lóye ọbanilọ́kànjẹ́ bàjẹ́ àyè sílẹ̀ o ẹni tó bá fẹ́ ṣe kọ́ wa ẹ béèrè béèrè tẹ fẹ́ béèrè ilé ẹ béèrè béèrè tí ò ní tù ẹni ṣe Islam faramọ́tẹ́ máa ṣe tíátà ẹ gbọ́dọ̀ fa ẹ lọ jókòó Islam ò lè faramọ́ láéláé tíátà Islam ẹ gbọ́ wọn jọra o. nàlẹ́kùn ó lè yàn ṣe sọ̀lẹ́ẹ̀tì èèyàn ṣe sálámà ó ti wá sálámà tán kó tó rántí pọ̀ ń ìkọ́ àmà. ó lè sálámà tán kó tó rántí pọ̀ ò ṣe ìkọ́ ọmọ. inṣàlá tó bá pọ̀ gbàgbé ni kò sí wàhálà àmọ́ àgbọ̀dọ̀ máa filẹ̀ torí lánàá nàbì ni sallallahu alayhi wa sallam náà. wọ́n ní bá kú ládùúgbò náà ṣé lè gbé àwọn èèyàn lọ kí wọn. àkọ́kọ́ islam ò bínú sí pé kẹ lọ kí ẹni tí èèyàn kú fún tẹni tó kú yẹn ṣe mùsùlùmí téèyàn tiẹ̀ náà ṣe mùsùlùmí islam ò lòdì sí ṣùgbọ́n ẹ lọ ṣe pẹ̀lú ẹ̀mí pé ẹ fẹ́ lọ àǹfààní yẹn láti pè wọ́n sẹ́sìn islam kì í kàn ṣe pé torí kéèyàn kú kì í ṣe torí kéèyàn kú wọ́n fẹ́ lọ àǹfààní yẹn láti pè wọ́n sẹ́sìn Islam ẹ sì mẹ́sẹ̀ẹ̀sì lọ sàdúrà fún kèfèrí o nítorí pé ẹni tó bá ṣèṣì sàdúrà fún kèfèrí ọ̀daràn lọ́dọ̀ ọlọ́ ọlọ́run kọ́ fáànàbí ọkọ̀ fáwọn olùgbàgbọ́ òdodo ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì fẹ́ni tó ti kú lẹ́yìn tó ti yé yín pọ̀ máa jàhìm ẹ sì rí i pé àwọn náà wọ́n yéé sàdúrà fọ́kù wọn o sọ̀rọ̀ wọ́n sọ pé iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni wọ́n gbẹ̀dá là pé sàbẹ̀ àti wọ́n máa gbé òkú lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n kàn lọ́kọ́rin ìgbẹ̀yìn sí lórí ni àmọ́ pé ọlọ́run foríjì ọlọ́run ṣe kínní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ foríjì ta ni lẹ́yìn náà bóòlù ọlọ́run ṣe foríjì ọ̀sẹ̀ bọ̀ bóòlù yóò ṣe foríjì káfìrì sọ̀tẹ́ bá lọ kí wọn lọ kí wọn kó ara fẹ́ ra kù wọ́n tún ara yòókù ṣe ọlọ́run tún ara yòókù ṣe pẹ̀lú àníyàn ọlọ́run jẹ́ kí wọ́n di mùsùlùmí náà alaikum salaam. wọ́n ní ètò ẹ̀yáwó tí ìjọba gbé kalẹ̀ ọmọ tí ń bùkátà kẹ́ni tí wọ́n bá yáwó kọ́ sọ tó ń fẹ́ fowó ṣe tó bá ní ìjọba ìpàtó ló ń fẹ́ rà ó sì jọ ń káràkátà iye tó fẹ́ yá tó fẹ́ fi rajà o wọ́n bá san sákàǹtì ẹni tí ó rajà lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ gba ọjà yẹn níjọ́ tí ó bá sanwó yóò san pẹ̀lú èlé ṣé ìsìláàmù faramọ́ kò faramọ́ bóòlù ṣe lè faramọ́ wèlé ìsìláàmù faramọ́ wèlé eléyẹn kò jọ mọ̀ bá rọ́bà rárá. pípé nídìí mọ̀bárọ́bà wọ́n gbowó fún yàn ẹ̀jọ̀ máa ń tí wọ́n máa fi rà tí wọ́n máa fi tà èrè tí máa ń yọ nínú owó yìí lásìkò tí wọ́n máa ń ṣèṣirò ìwọ àti ẹ̀jọ̀ máa pín bẹ́ẹ̀ ni wọ́n bá ti ṣe kù jọ irú ètí. wọ́n máa ń ṣe ní àwọn báńkì Islam nípa pé tó bá sọ pé nìsín fẹ́ ra lé báńkì Islam yóò lọ ra lé o yóò ra lé yóò ra lé ilé ọ̀pọ̀ lọ́dọ̀ rẹ̀ yóò sọ pé kọ́ wá wè ni wọ́n fẹ́ nínú àwọn eléyìí sọ̀rọ̀ pé eléyìí ẹ̀ ti di ti báńkì tí wọ́n bá sọ pé eléyìí ló wù ọ́ rà. pé báńkì rà ní twenty million Banki lè pọ̀ wọ́n tà fún twenty five àbí thirty million torí pé ọmọ sanwó díẹ̀díẹ̀ ọba sì fẹ́ sanwó nísìn thirty million làwọn fẹ́ tanka wọn ṣe eléyìí kò sí tó burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ lópin ìgbà tó wáyé pé báńkì ti kọ́kọ́ rà ó ti di ti báńkì tí báńkì náà tó tà. No ní iye tó tẹ́ lọ́rùn torí pé anabi sallallahu alaihi wasallam sọ pé la tubi' ma laysa 'indak nítorí ìbá ṣe tiẹ̀ ò gbọ́dọ̀ ta ní ìsìn ẹ̀ẹ̀ra lé ẹ̀ẹ̀ra mọ́tò ẹ̀ẹ̀ra kan ẹ̀wá lẹ́yìn ọ̀sán owó sàkáǹtì ẹni tó fẹ́ tà fún mi èmi àwọn àṣàn yìí báyìí fún yín rìbá burúkú ni nítorí kẹ́yìn ọ̀ra lé kápẹ́lẹ́ lẹ fún mi ẹ̀ẹ̀ra mọ́tò kó ti di yín ká pé mọ́tò yẹn lẹ tà fún mi ẹ sì lẹ kó thirty million fún mi màá fi san forty rìbá gbóná rìbá tú ọ̀tọ̀ ká tó pè tó gbóná eléyìí jẹ́ bó ti jẹ́ náà. tí kan bá ń bẹ nítòsí ibi tí yẹn ti ń ṣiṣẹ́ wọ́n ti pé mọ́ṣáláṣí yẹn àwọn èèyàn wá bẹ̀ wá sí lọ èèyàn nìkan lèèyàn máa ríra rẹ̀ ṣé tí mọ́ṣáláṣí mi sì wà àmọ́ tó jìnnà gan ṣé ẹ lè tẹ̀síwájú pẹ̀lú kọ́ máa ṣe sọ láti ń bẹ lónìí kan àbí kí wọ́n máa lọ ètò jìnnà gan yìí inṣàlá ìtẹ̀ tí rí náà lẹ́yìn nìkan náà lẹ́yìn máa ti ṣe sọ láti nítorí tẹ́yìn náà bá tún pàtì kí ni ọ̀sẹ̀ lẹ̀ nípa àwọn ewúrẹ́. àwọn ajá àdúgbò a ọba yẹn lọ́kàn jẹ́ o kọ́lọ̀ ń dákun gbogbo àwọn wà burúkú yìí bí wá láwùjọ wá ń jọ gbin dàlùkìyàm ń mùsùlùmí kọ́ lọ sí mùsùlùmí náà làwọn ń sọ́ọ̀sì mùsùlùmí náà la pé ń orí òkè ọba ni lọ́kàn kó tó lọ síbi títí máa ń tajà yóò kọ́ lọ church ìyàwó tó ti ní àwọn ọmọ bíi mélòó tọkọ rẹ̀ sì fẹ́ mùsùlùmí tó sì jẹ́ pé ní ọjọ́ ìpàtó tó bá ti tó kò ní lọ sí ṣọ́ọ̀pù rẹ̀ àfi kó lọ church ni tó bá ti wá súnmọ́ church yẹn yọ yọ̀bù sọnù ah, nǹkan ìbànújẹ́ ni o àìtọ̀ kan wá ọgbà Islam wọ́n á sọ àwọn ọ̀rọ̀ kan fún mi ó ní sọ mọ̀ pé gbogbo à ń lọ orí òkè à ń lọ orí òkè yìí wọ́n ti di mùsùlùmí nìsín ó mọ̀ pé tá a máa dá ẹni tó wá sọ́nà mẹ́rin àwọn mùsùlùmí pàápàá àwọn obìnrin wọn kò dà kàn ọlọ́pọ̀lọpọ̀ wọn ni máa ń lọ pẹ́ẹ́kì tó bá di láàárọ̀ tẹ̀sùbá tí wọ́n mú wá ẹ̀ bá ń lẹ̀ lọ. ọlọ́run ìka ìbànújẹ́ ni ọ̀rọ̀ àti wọ jahannama ń rọrùn ní gbogbo nǹkan yìí. ah ọlọ́run ti ṣàánú èèyàn ti jẹ́ mùsùlùmí kí ló ń fẹ́ wọ́n lẹ́sìn kí ló ń ṣèṣe pé islam ò gbọ́ sí. ah ọlọ́run ló ṣàánú rẹ o islam kọjá tán lè fowó rà ọkọjá bàbá mi ló bí mi mùsùlùmí ni mí iwájú àtẹ̀yìn wàláhì ọkọjá rẹ̀ ọlọ́run ló ṣàánú rẹ̀ wọ́n fi islam rẹ̀ gba pààrọ̀ torí ẹrú mọ́ṣáláṣí tẹ̀ ti ríra yín lẹ́yìn nìkan ẹ gbọ́dọ̀ pàtì ṣùgbọ́n ẹ̀ máa fi kún tẹ̀sí pé tásìkò sọ̀láàtì kọ̀ọ̀kan bá ti tó ẹ lọ pe sọ̀láàtì kọ́dà tó bá pín wọ́n ní spíkà ńbẹ̀ tí ó ń ṣiṣẹ́ iná ẹ̀ lẹ́ fi pe sọ̀láàtì tó kilẹ̀ tó wá tún di àsìkò tó tó tó tí kò ọmọ tó ẹtùn sí ẹ̀yin nìkan yìí náà lẹ́ẹ̀mọ̀ ṣe sọ láti yín lábẹ́ òfin ọlọ́run ẹ̀yin nìkan ò ní jàmá ẹ̀ máa gba ṣe sọ láti ń jàmá nítorí tẹ́ bá ti lè pàtì yóò di nǹkan mi ẹni pé látàrí pẹ́ẹ́n lọ́bẹ̀ bẹ́ẹ̀ ni lọ́lọ́run fi ṣe sábàbí gbígbà rẹ̀ bẹ́ẹ̀ ni lọ́lọ́run fi ṣe sábàbí kẹ́ ẹ máa tilẹ̀kùn rẹ̀ kájọ́ mọ́ máa wọ rẹ̀ káwọn ewúrẹ́ ọmọ máa kó bẹ́ẹ̀ sọ ní ẹ̀ǹsẹ̀ tó dáa ni pẹ̀lú ògọ́lọ̀ ẹlòmíín bọ̀ wá darapọ̀ mọ́ yín ẹlòmíín náà tún darapọ̀ mọ́ yín ẹlòmíín náà tún darapọ̀ mọ́ yín ẹ̀rọ ọlọ́run tó kówó lẹ̀ tọkọ sáàpọ̀ sẹ́lọ̀n ọ̀sẹ̀lọ̀n tó dáa ló àní ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì ló kún lu tiwa títa bá rẹ́ nìkan kọ́ mọ́ṣáláṣí àlọ́ sáì dáni àìmọye làwọn èèyàn wá láti lu oríṣiríṣi ẹ wá kọ́ mọ́ṣáláṣí fún wa ẹ wá kọ́ mọ́ṣáláṣí fún wa táì dáhùn ṣọ́ọ̀ṣì lọ́pọ̀ lógo máa sọ ẹ jẹ́ akọ́ mọ́ṣáláṣí síbi náà kó tó wa ká tó tún rántí ìlú mi ẹni tí ń kọ́ fún kọ́ wọn ò tíì bí tòlá àwọn ẹni kọ́ àláyé náà ní ìsìn àwọn ọ̀ká kún wọn èsìn lọ́nbẹ̀ látọ̀gbẹ́ tó ti pẹ́ ní máa báyàn lọ́kàn jẹun náà àdúgbò wa gbogbo tá a bá wá sílóyè tó bá dá ṣùgbà ìbànújẹ́ ni ìbànújẹ́ gidi ìbéèrè títàn náà fẹ́ béèrè mọ́ ẹ lọ jókòó ẹ ń béèrè ẹ ń béèrè náà ẹbí náà à ń sọ yìí àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ láwọn àdúgbò wa wàláhì èèyàn sọ ẹ̀jẹ̀ èèyàn sọ ẹ̀jẹ̀ ẹ rí i pé bàbá làdáni tí wàá pè sọ̀láàtì kọ́lọ̀ wọn sa àwọn làdáni lẹ́sàn-án rẹ̀ torí àkólé kan ọwọ́ ní kọ́kọ́rọ́ wà ọwọ́ ní kọ́kọ́rọ́ wà ẹ̀rí pa àwọn ọlọ́nà rẹ̀ ọwọ́ àlè ti jókòó ka mọ́ṣáláṣí nísìnyí ká sọ pé bíi ten minutes to six là ń sìkọ́ mà àwọn bàbá yóò ti wà ń bẹ̀ kó tó di five yóò pa alákọ̀ọ́kọ́ yọ wà nù mọ́ṣáláṣí títí títí tó tún fi di. twenty four minutes to six yóò pẹ́lẹ́ kejì kò ní rẹ́ni kankan ní gbogbo àsìkò yẹn sẹ́mi pé tí o bá láyà àga kò ní dúró nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò sí ná bóyá túpà tó tán kọ̀ mọ́lẹ̀ débi kan tó sẹ́mi pé bẹ́ẹ̀ ìbẹ̀rù kan lè máa wá sí lọ́kàn tómi nìkan bí àwọn èèyàn ò sì wá tó bá pèsè láti ẹlẹ́ẹ̀kejì pé bóun bá tiẹ̀ á ba gbogbo wa jẹ́ tó yẹ kí lè máàmù náà ti dè lè máàmù náà ní wà ẹ máa gbọ́ tí ẹ máa sun rárá ẹ máa palẹ̀ ọlọ́run láàyò ó kù sẹ́jú mẹ́ta àbá lè máàmù ó kù sẹ́jú méjì ìyá súnà la ilaha illallah gbogbo ẹ̀ bídíà ni bídíà ni ńgbà tó ṣe súnà táwọn èèyàn dáhùn ó kó bídíà. ọlá ìbànújẹ́ gidi ó lè jẹ́ kí wọ́n ṣe kọ́ ọmọ ìjọ mi máa wà wá gbogbo jama èèyàn mẹ́ta èèyàn mẹ́rin èèyàn mẹ́ta èèyàn mẹ́rin ẹ wá wò gbọ́sọ̀ wọn kọ́ mọ́sáàsì yóò tóbi wọn bá náà ó kì í sẹ́ wọ́n kọ́ nítorí kó lè jẹ́ èèyàn mẹ́ta èèyàn mẹ́rin kò sẹ́ni tó fẹ́ wà lìjánà ni ọba yẹn lọ́kàn jẹ o wàlá ọba yẹn lọ́kàn jẹ sọ ma sọ pé ta ni mùsùlùmí kálukú àgbàdá tó máa ń ṣèrégbè tó ń ṣèranù tó ń ṣèrà kálukú ọmọ ṣe pé mùsùlùmí là wá. wàláhì islam ọ̀gbẹ̀tàn jẹ́ o ẹni bá fẹ́ wà lùjánà kó wà sàǹsàn kó wà sàǹsàn ọwọ́ àtìsàlẹ̀ ló sì ti wọ́ torí pé kálukú bímọ wọn àti wọn sójú ọ̀nà ẹ̀sìn ẹ̀yin lọ mọ́tíkọ́tì kí ló dé tẹ̀ mọ́ ọmọ yín lọ́wọ́. a ah, ẹ Sisi máa kọ́ ọmọ láti kékeré kẹ́ máa fi kọ́ láti kékeré kẹ́ máa fi kọ́ láti kékeré kọ́ wá dàgbà kọ́ ọmọ rí kò lè a àfẹ̀sìn kọ́ ọmọ dàgbà tá a ní òsín náà. àbí a máa ń sin náà àlè ráyé ni. ńgbà tá a sin náà àwọn mélòó la rí mú. ẹjẹ́ kíyè sára àwọn mọ́ṣáláṣí pọ́ọ̀ bẹ́ẹ̀ wàláhì káwọn èèyàn sin lọ́nbẹ̀ àwọn mọ́ṣáláṣí pọ́ọ̀ tí ìbá kí wọ́n yí mọ́ṣáláṣí sí nǹkan míì ha ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí wọn bá ti sọ di nǹkan míì láwùjọ Yorùbá yìí torí àwọn èèyàn sin lọ òkè bó la ti fẹ́ ru ọlọ́ǹgá náà rí àwọn ẹni tẹ́rí tí ń pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ pọ̀ ìbá àwọn sọ lọ́nìí ìbá àwọn ń sọ bọ́ọ̀rọ̀ lọ ni ṣọ́ọ̀ṣì ti ń kún kún kún kún kún kún kí ni wọ́n ṣe ń bẹ̀ ọgbọ́n nì. yóò wá jẹ pé tíkẹ́ẹ̀tì ẹni tí wọ́n wọ náà ni wọ́n gbà pọ̀ jù láwùjọ Yorùbá ah, ọlọ́run dákun mọ́ ṣètò abẹ́ àkíkọ̀tàn ó yẹ ká tagiri sọ̀rọ̀ ẹ̀sìn wa ó ká tagiri sọ̀rọ̀ ẹ̀sìn wa tẹ bá ń ti ara báwọn nǹkan wá ṣe wà tẹ̀ ń bá ń fi wò ẹ mọ̀ pé kò sí mùsùlùmí láwùjọ wa rárá níìsín mọ́ṣáláṣí wa yìí ni mọ́ṣáláṣí ìlú ó kéré púpọ̀ ó kéré púpọ̀ kọjá àbíkí àfọ̀ adékẹ́ mùsùlùmí mélòó lọ́wọ́ lò tẹ̀lé táwọn ẹ̀sẹ̀kì ní kọ́yọ́pọ̀ pin ní ọ̀wà àbí obìnrin ní ọ̀wà àbí àbí ẹ̀kọ́ ni ayé tó bí gán tó ju tọkùnrin lọ torí sálẹ̀ àtòkè àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin dọ́bù so ẹ̀yin bó ṣe wá wà náà èèyàn mélòó ni wá bẹ̀ bó ṣe mọ bó ṣe mọ yìí èèyàn mélòó ni wá bẹ̀ wàlẹ́ ọba yẹn lọ́kàn jẹ ọba yẹn lọ́kàn jẹ gan àmọ́ àjànù àwọn mùsùlùmí lọ́pọ̀ tó ń bọ́ wọ́n wà wọ́n àwọn ti dálẹ̀ wọ́n àwọn ti dálẹ̀ wọ́n sì ń lù tó ẹ jẹ́ ká kíyè sára èmi àti wọn náà ni àwa là ń fà tó wá pé mi àti ẹ bá gbárùkù tẹ̀sí àbùkù tí ń kan nǹkan Islam kò ní kàn àìgbárùkù tẹ̀sí wa ni tá a bá gbárùkù tẹ̀sí àbá ti fura mọ̀ yìí pé. ibi tó ti yẹ ká tọrọ wa ti pọ̀ àbá sì rí mbe. tún sí mbẹ àwọn èèyàn ò ní máa ṣe tọlọ́n kọ́ lọ́wọ́ pa wọn tì àwọn èèyàn ò sì ní jẹ́ kí wọ́n pa tọlọ́n tì kọ́ lọ́wọ́ bẹ ẹlẹ́dàá wa kọ́ fọ̀nà ma padà ó dìgbà tẹ́ bá ara yín yí padà bẹ́ẹ̀ lọ́lọ́run sọ alìsílám kó ní ìlọsíwájú gidigidi láwùjọ wa gbogbo àwùjọ kò bá jẹ́ yorùbá kò bá jẹ́ yàmi ń gbé bẹ́ẹ̀ kọ́lọ́run jẹ́ kí islam kọ máa ròkè ọlọ́run ẹlẹ́dàá kọ́pa náà ọba wa àwọn ẹni tí ga tí ó gbé islam ga gbé wọn ga àwọn ẹni tí ó ga tí ó kó islam má wọn ga láéláé lọ ní kọ̀kọ̀ àti ní gbangba wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك